وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين لله الذي وعد المتقين دار الأبرار دار النعيم ودار الرحمة والصلاة والسلام على أول من يدخل الجنة نبينا محمد وعلى آله وصحابه الأخيار إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدقف ولا أباوة أبا الله أبتي ó ṣàdéhùn fún gbogbo àwọn olùbẹ̀rù ọlọ́run wípé wọ́n padà wá sinmi nínú àlìjánà dẹ̀ra àlìjánà náà abẹ́lọ́wọ́n bá aláàkọ́lọ́hún mọ́ṣe iléèwọ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa àlìjánà ilé kan ni tọ́jẹ́ pé ọlọ́wọ́n bá aláàkọ́ kalẹ̀ gbogbo ohun tó wà ń bẹ̀ẹ́ ìgbádùn ni oore ni abẹ́lọ́hún kọ́lọ́hún musa wọlé àánú ẹ̀ gbogbo àwọn ẹ̀sìn tí yá sìn àti wàtáwù tá a fi já síbẹ̀ kọ́lọ́hún musa jẹ́ ọ̀rọ̀ wá lọ́rùn ìdàkejì ẹ̀ náà ni iná ọlọ́run fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ àtàwọn ẹlẹ́bọ àbẹ̀ ọlọ́run nínú àánú rẹ̀ kọ́lọ́hún bàálẹ̀ àkọ́mọ́jọ́rọ̀ wọ já síná ọlọ́mọdé atọ́náwó ká tó wọ àlìjánà ọlágbára ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kó bá gbogbo àwọn ará lè àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dájú nínú ọ̀rọ̀ tó yẹ máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú alukura'an toróhùn ni èèyàn máa gbọ́ tí ìmánìyàn fi máa lékún àti ṣẹ̀rìn ojú ọ̀nà anábùwà Muhammad sallallahu alayhi wa sallam òní wọ́n pè ní sunna òun náà lójú ọ̀nà tààrà tó já sínú àlìjáná ọlọ́ abẹ́lẹ́ pẹ̀lú agbára rẹ̀ àti ìròyìn rẹ̀ àti orúkọ rẹ̀ kọ́lọ́hún kọ́mọ́sà fi ẹsẹ̀ wa múlẹ̀ lérí sunna anábùwà Muhammad gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn tá àrà kọ́lẹ̀ fún náà Al-Qur'an àrà fún nínú hadisi ìtí wọn máa ń pè é òun náà ni bídíà èyí ní ṣe bídíà kọ́ wà lìjẹ́nà torí pé a nù ni bẹ́ẹ̀ bá ti ń ṣe nǹkan mí ìyàtọ̀ síta náà fi mú wa àlìjẹ́nà kí ọwọ́ iná ni ọwọ́ ọlọ́run mọ̀ sí wa ní oníbídíà kọ́lọ́ mọ̀ sí wa lọ́mọ àná àwọn tí wọ́n ṣe náà kọ́lọ́ tí wọ́n lè tí wọ́n kú ń ìtí wọ́n ní ká fi bá ní sọ̀rọ̀ ní òun náà ni àlìjẹ́nà tún wa sifatuha wa àmàlùhà àlìjánà àti àwọn ìròyìn rẹ̀ àtàwọn iṣẹ́ tẹ̀yẹ̀ máa ń ṣe tẹ̀yẹ̀ máa fi ń wà àlìjánà ẹ̀yọ́ miami alhayatul abadiyya waqi'atun la mahala ìṣẹ̀mí gbére ìṣẹ̀mí gbére wọ́n ní yó ṣẹlẹ̀ sí gbogbo abẹ̀mí gbogbo àlìjànú àtọ́mọ èèyàn ọlọ́run bá aláàdá ipe ká wá ṣẹ̀sìn láyé wọ́n ní a padà sẹ̀mí gbére lẹ́yìn ìgbà tá a bá kú nínú ìṣẹ̀mí èyí tí ń padà tán eléyìí tá à ń lò lọ́wọ́ yìí ìṣẹ̀mí tí ó padà ẹ̀ ní níjọ́ kan náà ni ẹ máa gbọ́ tí wọ́n ní a ah, a ah, àfa alágbájá kù ìyá alágbájá kù a ah, bọ̀dọ̀ alágbájá jáde láyé wọ́n ní nínú ìṣẹ̀mí èyí títàn yìí láti ṣe iṣẹ́ tí a fẹ́ dé bá níjọ́ àlìkìyàmà tí ó wá ṣokùnfà ìgbádùn nínú ìṣẹ̀mí gbére ọlọ́mọṣẹ́wá ní ọmọ náà gbogbo àwọn tí wọ́n ń da ayé rú tí wọ́n ń ba ayé jẹ́ àwọn náà ń ṣẹ̀mí fún àsìkò kan tí ikú ọ̀padà pa wọ́n àwọn náà padà sẹ̀mí gbére lọ́lọ́n bá gbé wa dìde òun ọ̀làlà wọ́n ní bọ́lọ́n bá ti dájọ́ tán nígbà ọlọ́run bá gbé wa dìde ilé méjì náà lọ́lọ́run kọ́ kò pé mẹ́ta imma ilal janna wa imma wọ́n ní inú kọjá pé ọlọ́run ọba Allah yóò darí àwọn kan lọ sínú àlìjẹ́nà kọ́lọ́mọ́sà ìfàwa náà sínú wọn àbí ọlọ́run ọba aláwo sì darí àwọn nǹkan lọ sínú ìyá náà àlìjánà àti iná lọ́wọ́ lọ́rùn àlìjánà ní kọ́lọ̀ mọ́sàájà wọ̀ ọba wọn wọ̀ àwa ń bẹ̀ nínú àánú rẹ̀ nítorí pé ẹlòmínà tó ní tàwíìdì tó ní gbàgbọ́ yóò tọ́ náwó kó tó wà àlìjánà látara àwọn ṣẹ́ ńláńlá bí tí ìṣẹ́bọ tó tara bọ̀ tí ò tú bá kó tó jáde láyé ọba wọ ọlọ́run lè foríjì ọba sì wọ ọlọ́run olùníkọ́ tọ́ náwó àmọ́ yóò padà wà lìjánà tí ọba ṣẹbọ èyí táwọn wa ń bẹ lọ́ọ̀ ni pé kọ́lọ́hún kọ́ wọlé àánú ẹ̀ mọ́ wa la kọ́mọ̀dé atọ́náwó ká tó wà lìjánà àlìjánà ni kọ́lọ́hún jẹ́ àwọ̀ níbẹ̀rẹ̀ àdúnìyà dárò táàb wọ̀lùkábàd ẹ̀rí ilé ayé yìí tí a wà ń bẹ̀ yìí léyìí tá a ní tara wa ilé wàhálà ni ilé iṣẹ́ ni a máa ṣiṣẹ́ a máa làágùn a máa wàhálà léyìí tó ní ṣe pẹ̀lú àwọn ìjọsìn mọ́sálásí àti èyí tó ní ṣe pẹ̀lú ìṣẹ̀mí ayé èyí tá ń lò wàhálà gbogbo ẹ̀ pátá ìrun wákàtí márùn-ún kò yí sí ààwẹ̀ rọrùn kìyàmù lẹ́yìn náà lè wàhálà ní gbogbo ẹ̀ dídí mú táwọn wákàtí náà kọ́ sọ̀rọ̀ ọ̀run jẹ̀mọ́ aláwọ̀n bá kọ́mọ́sàjọ́ ọ̀rọ̀ wa lọ́rùn jù báyìí lọ ẹni tí yóò ní owó tí wọn náà lọ fẹ́ níyẹn ọlọ́run jò ní àmọ́ máa palẹ̀ mọ́ wàhálà tó bá ti ní òun náà ni pé wọn ò ní jẹ́ òsinmi ipò tá a mọ nípa fẹ́ débẹ̀ yẹn tá a bá ti dépò náà tán á rí i pé kò yí sí kò yí sí náà láàmú sí kíni ni láàmú pariwo kò sí tó yí sí ilé ayé àfẹnutọ́nà bá ṣe rọrùn fún yàn ṣẹwárí ibi tá a ti máa lọ lè sinmi lérí wàhálà ẹ̀sìn tá a ṣe àti wàhálà ilé ayé tí a ṣe à èèyàn láàgùn èèyàn lágùn yọ padà wá rí pé ojú òrí dáadáa mọ́ etí náà ò gbọ́ dáadáa mọ́ yọ darúgbó yọ rẹ̀ lẹ́yìn àárẹ̀ báyìí yọ ọmọ lọ nù sàárè tó bá ti jáde nù sàárè báyìí ah ìdí ọ̀dà ni kò lè sinmi láti jẹun náà tó bá ilé tún darí sínú náà ah òfò ni o wọ́n ní àgbọ̀dọ̀ ṣe wàhálà láyé kádàmú láyé kéèyàn tó wá bọ́ sọ́run kó tó wá jẹ́ pé nínú náà tó wá wọ̀ ọlọ́run wa bìọ́ mọ́sẹ̀ mú wa dúró ni wal jannatu ìyá dárò ráhàtì wọ́túmẹ̀nán ilé ìsinmi òun náà nínú àlìjánná gbogbo àwa tá a wà ládùúgbò yìí tá a ń gbọ́ mi àti gbogbo àwa tí a padà máa gbọ́ mi wàhálà wa tá à ń ṣe ilé ayé yìí ọlọ́mọṣàjẹ́ ọjà sínú àlìjánná fún wa ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó di oyé wa yí pé àlìjánná òun náà ni ibùsínmi gbogbo àwọn ẹni rẹ gbogbo àwọn olùgbàgbọ́ òdodo wal imanu bil jannati wajibun ala kulli muslimin وهذه عقيدة من عقيدة المسلمين عقيدة أهل السنة والجماعة kéèyàn gbàgbọ́ wípé àlìjánà wà ọlọ́run ti dá àlìjánà ó sì wà ní sánmà keje tó bá ti padà yá gbogbo àwa tá a bá sin lọ́wọ́n bá tá a bá hùwà dáadáa á padà wọnú àlìjánà yìí ìgbàgbọ́ yìí ọ̀ràn àyàn ni fún gbogbo mùsùlùmí o ẹni tí ó bá gba àlìjánà gbọ́ wípé àlìjánà wà àlìjánà láàpadà wọ̀ àwọn tá a bá sin lọ́hùn ẹni tí ó bá ti gbà gbọ́ kò láwẹ̀ kò nírun kò ní àjì kò ní sàká gbogbo sẹ́ni tó bá ṣe wọn ò ní gbà kankan bẹ̀ fún. fọmọdé ankara ha ẹni bá ní àlìjánà ò sí àlìjánà tá ń débẹ̀ tó lọ tá lọ́ lọ́bẹ̀ tó débẹ̀ tó wá ṣàlàyé àlìjánà ò sí ní ọjà yìí àmọ́ mùsùlùmí náà lèmi náà sì ń jẹ́ wọ́n ní kọ́mọ̀ pé òun èsì mùsùlùmí mọ́ lóògbà tó wọn bá ti gbé fún àlìjánná wa àlìjánná ẹ̀rí àlìjánná yìí dárò nàìm dárò sàdáàm ilé àlàáfíà ni ilé ìdẹ̀ra ni àádá Allahu lil muttaqin ọlọ́wọ́n bá aláàkọ́ kalẹ̀ fún gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́run àlìmọ̀mìnì tí wọ́n nígbàgbọ́ tí wọ́n dẹ̀ sin ọlọ́run ọba lódodo àlìjánná tún ẹ̀rí àlìjánná yìí ọlọ́wọ́n bá aláà khalaqaha Allahu wa hiya fil aani fi as-samaa'i as-saabi'a ọlọ́wọ́n bá aláà ti dálì jẹ́nà ọlọ́wọ́n bá aláà ó ti dálì jẹ́nà nígbà ọlọ́run ti ń dá gbogbo kan ló ti dálì jẹ́nà àlìjẹ́nà náà ọlọ́wọ́n bá aláà gbé sí sánmà ẹlẹ́ẹ̀keje inú sánmà ẹlẹ́ẹ̀keje làlìjẹ́nà wà anábì lọ bẹ́ẹ̀ o sallallahu àti gbọ́dọ̀ mọ́gbàgbọ́ bẹ́ẹ̀ kọ gbàgbọ́ yẹn òun náà ni ní ọmọdé ọjọ́ mùsùlùmí ọlọ́run Allah subhanahu wa ta'ala ń sọ ní sọ́tò zariyat àyà 22 a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ni wa fi s-samaa'i rizqukum wa ma tu'adun ọlọ́run ní sánmà òun náà ni rísíkù yín wà wa ma tu'adun ẹ̀ tí wọ́n ṣàdéhùn fún yín pé tẹ́ bá ti kó láyé ẹ̀ wàá wọ bẹ̀ wọ́n máa tún àdùn àbí kí ní àdéhùn tó ń sọ fún wa tá a fẹ́ kírun wọ́n tẹ́ wá ti kírun tán àwa àlìjẹ́nà àbí ìrún ni kọ́kọ́rọ́ àlìjẹ́nà ààwẹ̀ tá a bá gba ààwẹ̀ ni wọ́n láwọ̀ àlìjẹ́nà àlìjẹ́nà wọ́n láwọ̀ tá a bá gba ààwẹ̀. ọlọ́wọ́n bá ní àrísìkì yín wọ́n fi sàmá iriskukum àtòkè ní àrísìkì yín ti ń wá o àrísìkì yín bẹ lókè sánmà wọ́n ìgbà àfún iná kaba yìí àfún iná kaba yìí àfún iná ẹ̀wá kò láyé àlìjánà náà kọ́dà àlìjánà yìí ẹ̀yàn máa yá mi ìgbà tí Jibril àtàdábùwà Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jọ lọ sí sọ́mà nígbà wọ́n dé sọ́mà ànábùwà Muhammad rí Jibril ìlú bó ṣe rí bọ́ọ̀lù ọ̀hún ṣe dá gẹ́lẹ́ ọlọ́run níbi wọ́n ti wá ríra wọn lẹ́gbẹ̀ẹ́ àlìjánà tánàbì ti rí báyìí wàlá kọ́dí ra'áhù nazlatan ukhra ọlọ́run bá ní ra'áhù ra'a muhammadu jibirila ra'áhù kìí ṣe wù bẹ́ẹ̀ Allah ni o wàlá kọ́dí ra'áhù jibirilu ọwà wàlá kọ́dí ra'áhù annabi rí jibirilu nazlatan ukhra marratan ukhra lẹ́lẹ̀kejì ìwòlá alákọ̀ọ́kọ́ níjọ́ tó kọ́ yọ sí i nínú gáàrù Hira ọlọ́wọ́n bá ní inda sidratil muntaha nídìí igi sidira al-muntaha ni wọ́n ti ríra wọn indaha indaha jannatul ma'wa lẹ́gbẹ̀ẹ́ igi eh, sidiratul muntaha yẹn ìbẹ̀lẹ̀ janna ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́n mọ́sàdí àwọ̀ ọbẹ̀ aljanna ti wà bí ó ti wà jẹ́mọ́ ó ti wà sọ́tún najim aya 13 eléyìí tí ń tọ́ka lérí pé al-Isra wal ẹ ọ̀sẹ̀lẹ̀ lóòótọ́ aya yìí díàmọ̀ ẹni bá lànàbí ọlọ òkè bóò ló ṣe rí Jibrilu gbogbo ẹni bá takò súnà ọlọ́wọ́n bá aláwọ̀ sì dá fìtínà sínú ayé ẹ̀ gbogbo tálùkọ̀ á ní bá ti sọ fún wa àdìsí ní ọ̀parí ẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá tún sọ pé wọ́n sáré àwọn ilé amágbèsàdá ti mìíràn bí kùn ẹ sáré ẹ máa gbìyànjú ẹ máa sọlẹ ẹ máa ṣiṣẹ́ rí ẹ máa ṣèbáàdà ẹ máa sáré lọ síbi àforíjì látọ̀dọ̀ ọlọ́wọ́n bá yín ẹ máa sáré lọ síbi ká ẹ tètè wá àforíjì ẹ má dìlé repentance ẹ má dìlé tawuba ẹ lè lẹ́mìí ogun kọ́ mọ́ padà sí kínní kọ́ mọ́ padà gùn ó lè lọ́dọ̀ la kó kú lálẹ́ yìí olùlọ́dọ̀ tó ti ń bọ̀ kó sì jẹ́ pé Ramadan àgbàgbà yìí náà lè yí dọ̀gbà yìí ẹ kọ́lọ́mọ́sà jẹ́ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún jẹ̀mọ́ ọlọ́mọba ni wọ́n sa àrè ọ̀hún ẹ sáré ilẹ̀ amagẹ̀fẹ̀dà ti mẹ́rọ bíkùn ẹ tètè túbá ẹ tètè túbá o wọ́n sa àrè ọ̀hún ilẹ̀ ajẹ́nàtì wọ̀jẹ́nàtì lẹ́yìn náà ẹ sáré lọ síbi iṣẹ́ tí ó gbòyìn wọ àlìjẹ́nà ọlọ́mọba ni àrídò hàsámáwá tí wọ́n lárùn ẹ bu àlìjẹ́nà náà bó ṣe fẹ̀ tó ó ṣe déédéé ìbẹ̀rẹ̀ sámà sópin rẹ̀ ó ṣe déédéé ìbẹ̀rẹ̀ ẹlẹ̀ sí òpin rẹ̀ bí lẹ́sẹ̀ fẹ̀ tó ohun tí sámà fẹ̀ pẹ̀lú ẹ̀ ẹ̀bú àlìjánà nu oró rẹ̀ ńkọ́ nígbà tí ẹ̀bú rẹ̀ bá wá fẹ̀ tó bá yẹn oró rẹ̀ ńkọ́ lọ́wọ́ à ń pé ṣé gbogbo àyìnlá láti wà jẹ́nà ìbò lọ́wọ́ wa kó wa sí ọmọ ilẹ̀ tó ṣẹ́kù nílùú yín tẹ̀ tí ì rí lòdì sí tẹ́ẹ̀sì nílò tí gbogbo yóò fi kú bẹ́ẹ̀ náà ilẹ̀ wa wà káàkiri ẹ wá wò bó ṣe fẹ́ tó yẹn àlìjánà fẹ́ ju bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́n bá ní ibi táwọn lọ ni pé ọ̀ẹ́dájí lílì mọ̀tẹ́kín àwọn tá a kọ́ fún àwọn tá a pèpè rẹ̀ fún òun náà làwọn tó bẹ̀rù ọlọ́ọ̀ nìkan ah, tọ́ àwọn máa sáré ìbẹ̀rù ọlọ́ọ̀ ní kálíbà wọlé jẹ́nà tọ́lẹ̀ tí ò bá bẹ̀rù ọlọ́ọ̀ ní wọ̀bẹ̀ ẹni tí ń ṣẹbọ kò bẹ̀rù ọlọ́ọ̀ ló jẹ́ wọ̀bẹ̀ ọ̀tọ̀lẹ́ni tó dá ọ̀tọ̀lẹ́ni gbogbo ẹni tí ń pààyàn kò bẹ̀rù ọlọ́run ẹni tí ń sísìnà kò bẹ̀rù ọlọ́run ẹni tí ń gbowó èlé kò bẹ̀rù ọlọ́run ẹni tí ń ta tẹ́tẹ́ kò bẹ̀rù ọlọ́run ẹni tí ń mutí kò bẹ̀rù ọlọ́run ẹni tí ń ba tẹ̀yàn jẹ́ olùbẹ̀rù ọlọ́run ni ó wọnú àlìjẹ́nà ọlọ́run ni ọ̀yẹ́ dàtí akọọ́lẹ̀ apálẹ́sẹ̀kalẹ̀ lílímọ̀tẹ́kín fáwọn olùbẹ̀rù ọlọ́run nìkan ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn kọ́lọ́ mọ́sá fi asúnà àwọn olùbẹ̀rù ọlọ́run ah iṣẹ́ ńlá ni o ẹ̀tẹ̀kùwà ọmọ táǹpẹ̀ níbẹ̀rù ọlọ́run gbogbo ntọ́lọ́ ní kọ́ máa ṣe ó sì máa ṣe gbogbo ẹ̀ ẹni bó ṣe gbogbo ntọ́lọ́ ní má ó kó wọn pè níbẹ̀rù ọlọ́run ni ètè náà a ṣe ká ṣe ni wọ́n ń pè a tí wọ́n bá ti ń ṣe dọ́là ní ọmọ ṣe tó sì ṣe dọ́là ní kọ́ ọmọ ṣe ó ti wà ní àwọn àlùmọ̀tẹ́kù tó àdúrà lókù tó ọmọ ṣe àdánà rẹ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run padà wá wọ̀ àmọ́ tó bá ti yapa àjẹ́dá kan lọ iná ni o kọ́lọ́mọṣẹ́ wa lọ́mọ náà o ọlọ́gbàrá ọlọ́run ọba wa sọ́tọ̀ alimuran aya one thirty three lọ́wọ́ ẹ̀yọ́ máa yá mi sáàtù àbúwábìhà wọ́n ní àjẹ́nà fẹ́ gan-an ó ní ojú ọ̀nà mẹ́jọ ṣẹwárí abala lẹ̀kùn ẹyọ kan sẹ́wọ̀n pé lẹ̀kùn ẹyọ kan abala méjì ló wà ń bẹ̀ ṣẹlẹ̀ alákọ̀ọ́kọ́ tí wọ́n ṣí báyìí anabi ni ma bẹ́ẹ̀ na misra ayi ni mi masari ilijanna masira tó arba'in na sana tẹ́yìn bá rìn bẹ́ẹ̀ ètò ẹja máa rìn àpè wọn ti ṣílẹ̀kùn àbí ẹwà rìn lẹ́gbẹ̀ẹ́ lẹ̀kùn ẹwà rìn ẹwà rìn ẹwà rìn anabi ni ibi tí lẹ̀kùn náà fẹ̀ dé ẹ̀ sì máa rìnrìn forty years kẹ tó dé òpin abala lẹ́kùn àlìjẹ́nà kan ìrìn fọ́tí kìíní ẹ tí ìbá rìn láti bí dàbújá ìgbà tí ìlò oṣù méjì yóò ṣe kìíní èyàn débẹ̀ láti bí dé maka oṣù mẹ́fà náà ní abádọ́kà àbí kílẹ̀kùn wọ́n wá fẹ̀ láti bí dé maka lọ́nà mélòó jẹ́ mọ́ lọ́nà fọ́tí ọlọ́run kọ́ nǹkan jẹ́ mọ́ ọlọ́run fi ní gbogbo tóun tò síbẹ̀ ẹ̀ rírí ẹ̀ ṣe lérí ìwọlé lẹ́kùn kan tó ń fẹ̀ tó síríìtì kan òsibí tó ti fẹ́ rí kọ́dà ò lè rí olóògbò ọlọ́mọṣà sọ́wọ́ lọ́mọ àdìjẹ́ náà ní wọ́n fi ń sọ pé ẹni bá ṣe súnà rọ́tíbà àhín ọkẹ́ rákà méjì kátó kásùbà rákà mẹ́rin kátó ké méjì lẹ́yìn sórí méjì lẹ́yìn magiri méjì lẹ́yìn ṣáà bana Allahu lahu baytan fil janna ọlọ́run ọkọ̀ mọ́ṣán kan fún ọdún láti janna ọwọ́ àwọn òpin dojoojúmọ́ làwọn ṣe náfìlà yìí ẹni máa ṣe ilẹ̀ tó ń ṣẹ́kù síbẹ̀ ní máa ń gbà wọn bá kọ́ àlìjánà fún ọ tán àjẹ́nà yìí kéde pé bíríkì láti àwọn mẹkáníkì àti ẹlẹ́tíṣà wà ń bẹ̀ o ọlọ́run kan ní ọyá kọ́ máa nàró yóò sì máa nàró náà ni kí nǹkan báyọ̀ máa wà ń bẹ̀ yóò sì máa wà ń bẹ̀ ọ̀dọ́ kọjá ọlọ́run kọ́ sí ọlọ́mọ àlìjánà o alùlùjẹ́nà ti fi nàìm àdìmá wọ́n ní àwọn ọmọ àlùjẹ́nà kọ́lọ́mọ́sà fèmí àti ẹ̀nà sínú wọn wọ́n ní wọ́n mọ̀ ti wà nínú dẹ̀ra ìgbàdùn mọ̀ wọn bẹ̀ jẹ̀mọ́ ó dárí gbogbo gbádùn ayé lọ. ọlọ́run bá ní innal abrara lafi nàìm gbogbo àwọn ẹni rẹ̀ àwọn ni wọ́n wà nínú dẹ̀ra àlùjẹ́nà alàlẹ́ àrọ́ ike yanzurun wọ́n jòkó ní ẹ̀rí ibùsùn wọn tí wọ́n máa wò pẹ̀lú dùnú anábìwá Muhammad sallallahu alayhi wa sallam anábì ní inna alal jannati anábì níṣẹ́ rí àwọn ọmọ àlìjẹ́nà yakuluna fiha wọ́n máa jẹ tó bá wù wọ́n bẹ̀ wa yashrabuna wọ́n máa mu tó bá wù wọ́n bẹ̀ wala yatfiluna nínú àlìjẹ́nà yẹn wọn ní ha kẹlẹ̀mbẹ̀ ìdọ̀tí ní jẹ́ kẹlẹ̀mbẹ̀ gbé ẹja ha dànù wala yabulun wọn ò sì ní tọ̀ ìtọ̀ ìdọ̀tí ni ìtọ̀ ọmọ jẹ́ ọmọ mu ní tọ̀ wala yatagawwatun wọn ò sì ní yàgbẹ́ wọ́n sì máa jẹ wọ́n máa mu wala yamtakhatuna bẹ́ẹ̀ ni wọn ò ní máa fankún wọn ò ní fankún qalu fama balu ta'am wọ́n wá bí òjíṣẹ́ lá Muhammad sàṣẹ́lá ń pè á ó sì láàmà jẹ́ mú bó ni a sì máa wá máa ṣe pẹ̀lú oúnjẹ àti omi tá a mú àmú wàrà àmú oyin àmú omi tó mọ́ kọ́dà wọn látún mutí lálìjánná àmọ́ kìí ṣe ọtí èyí tí máa ń ju àwọn ẹ̀sìn ọgọ́ta ń bí o hamuru ni ó kọ́kàn jọra wọn ni ìtọ́wà nù ẹ̀ yàtọ̀ sí ara wọn eléyìí ní mọ̀ sára ní dẹni àmọ́ hamuru náà wọ́n pè èyí ń fáwọn tí ò bá mutí táyé ìwọ́n tó ti mutí táyé ò sínú olùbẹ̀rù ọlọ́run ò ní mu tọ̀hún wọ́n wá béèrè pé oúnjẹ tá omi tá anábì ní jùṣà òun anábì ní. aa lásán ni ọkàn máa jáde lára wa wọ̀rọ̀ ṣeun àti òógùn gbogbo tá à tá fi já sí ìgbẹ́ ni pé òórùn ọmọ jáde fẹ́rẹ́ lára wa oorun yẹn ni àwọn nǹkan yẹn ti ń jáde yẹn lẹ́yìn náà òógùn fẹ́rẹ́fẹ́rẹ́ yóò máa jáde àmọ́ òórùn yẹn wọ̀rọ̀ṣẹ̀ òun kan rọ̀ṣẹ̀ ilmisk ó dà gẹ́gẹ́ bí òórùn alimiski ẹ̀yọ́ tó jẹ́ pé gbogbo pàfọ́ọ̀mù tí wọ́n ń lò ní ayé ń bí kọ̀dà bẹ́ẹ̀ wàlá yanamun wọ́n ní àníṣùn láti jẹ́nà bó ṣe yájú lẹ̀ kedere ní gbére gbére orun kẹ̀ ṣebí tọ́ba rẹ̀ yẹn lèyẹ máa ń sùn yípe mo fẹ́ sùn díẹ̀ mo fẹ́ sinmi nínú àlìjánà kò sórun ọ yájú lẹ̀ wọ́n máa rí dùnú ni ọlọ́run mọ́sá fi aṣọ àwọn tí ó wọ̀ tọ́ba èyí tó wá ga jùlọ kò sí kú nínú àlìjánà ẹni bá ti wà àlìjánà ò ní kú yóò kàn máa lọ gbére gbére yẹn gan jama bí n sọ yẹn gbére lédè ó ti stop àbí àmọ́ nínú ìtumọ̀ kò ní stop tó ọlọ́run àbíọ́ o àbíọ́ o gbogbo sí àlìjánà náà mọ́sàjọ́ rọrùn fún wa láti ṣe wá fàánù rẹ̀ mọ́sàfífà sínú àlìjánà khuludun bila maut wọ́n sọ fáwọn ọmọ àlìjánà pé ẹ má bẹ̀rù ikú ní ma gbọ́ lálẹ́nu ẹni ikú lè yẹ ma bẹ̀rù tí màmú yẹn kúrò nínú gbádùn ẹ̀yọ́ màyá mi ẹni bá ti kú ikú yọ kúrò nínú gbádùn wọ́n níbi àtàlìjánà kọ́ wàlẹ́ àyàmùtù àwọn tọ́wọ́ bẹ̀ ò ní kú wọ́n máa bẹ̀ lọ gbére ni ẹ̀yọ́ màyá mi ẹ̀ rí àwọn omi oríṣiríṣi láwọn ọmọ gbogbo ran júùsì tí ọmọ àtẹ̀yítọ́ ọmọ gbogbo ìlọ́lọ́wọ́ gbé wá fún ọ kọ́lẹ̀ wọn tó lọ́run tó ń sọ àwọn èso kan lórúkọ tọ́jọ orúkọ táyé orúkọ wọn kàn jọra wọn ni o ìtì ń bẹnu rẹ̀ yàtọ̀ sí ara wọn ọlọ́run ọba ni wọ́n yìí sùkàwùnà wọ́n yìí sùkàwùnà fi hà káàsán káànà mìsáájú házán jàdílá ọlọ́run láàmú fún olómi mu sínú àwọn cups omi tó wà ń bẹ̀ káànà mìsáájú ha zanjabila ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní omi tí a máa fi mu a mixẹ̀ pẹ̀lú sanjabila sanjabila ni wọ́n pè ní ah, atalẹ̀ a máa pè ní ginger ẹgbẹ́ ginger tilé ayé òun rí wọ́gọ́wọ́gọ́ báyìí ni ó yàtọ̀ sí tó wọn a máa tàyàn láyà ń gbà mí lẹ́yìn pé a ah, kìíní yìí fẹ́ lágbára o sanjabila tọ̀hún eh, yọmọ lọ ní tìrín ọlọ́run mọ́sàfíà sínú àwọn tó mu sanjabila wa min sifati alìlì jẹ́nà ẹ̀yọ́ miami àwọn tó wà nílò àlìjẹ́nà tó jẹ́ èèyàn àtàlìjẹ̀nú tí wọ́n sin ọlọ́run ẹ wò wọ́n báyìí ojú wọn fanimọ́ra ọlọ́run ọba ní ojú òyìnbá ọmọ ìdè náírà ọlọ́run ọba ní ojú àwọn tí wọ́n wà àlìjẹ́nà níjọ́ àlìkìyàmà ẹ rí ìdẹ̀ra lójú wọn ìgbádùn ojú wọn yóò ṣe é wò látara ìdùnnú lè sa àrọ́ díà nítorí iṣẹ́ àlìjẹ́nà tí wọ́n ṣe tọ́lọ́wọ́n bá aláyọ́nú sí fún wọn fi jannatin àálíyá wọ́n padà wá wà ní àlìjánà tó ga jùlọ la tasma'u fiha láàgìyà gbogbo àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ téèyàn máa ń gbọ́ tínú yẹn máa ń bàjẹ́ òun ní gbọ́gbọ́ gbọ́ ń bẹ̀ ọmọ rẹ kú ìyàwó rẹ kú ẹ̀gbọ́n rẹ lásídẹ́ǹsì wọ́n ní oyún bàjẹ́ máa la wọ́n ní lágbájá jábọ́lẹ̀ lágbájá fẹ́rí fọ́ lágbájá fẹnu kọ́ gbogbo àwọn làbárì burúkú tá a máa ń gbọ́ wọ́n jí owó lu àwọn ní òsì burúkú tá a máa gbọ́ yẹn èyí ní gbogbo gbogbo ọlálẹ̀ jẹ́ nà ọlọ́wọ́n bá ní fíhá àyínú járíyá àwọn akérèmọdò àwọn odò wọn máa sàn yóò máa sàn ní wọn rí lábẹ́ tí ń sàn báyìí wọ́n ti to kọ́ọ̀bù sórí ẹ̀ ọkàn mú kọ́ọ̀bù lọ́mọ bu èyí tó bá ti wọ̀ ń bẹ̀ lọ́mọ mú fíhá sururun marfu'a ọlọ́wọ́n bá ní àwọn bẹ́ẹ̀dì àwọn bẹ́ẹ̀dì àwọn bùsùn tí àwọn ọmọ àlìjáná ò fi sùn kò ṣe pẹrẹsẹ mọ́lẹ̀ mọ̀rùfún à ọgá báyìí bẹ́ẹ̀dì tó ga lálò jọmọ́ ní ìbá dé àwọn hòtẹ́ẹ̀lì ńláńlá ní ìbá travel èyàn rí pé àwọn èèyàn gbádùn lérí àwọn bùsùnfà sọ nígbà tó ti rí yìí tó rí wọn ó yàtọ̀ sí àlìjáná ọlọ́wọ́ bá ní fiha sururun marfu'a fiha sururun marfu'a àwọn bẹ́ẹ̀dì tó wà ń ga kì í ṣe pẹ́lẹ́bẹ́ wọ́n ní ọ̀gá tọ́ba ti ń wọnú yàrá rẹ̀ báyìí yóò sì wálẹ̀ yóò mọ̀ wálẹ̀ yóò mọ̀ wálẹ̀ ọmọ bíi lipti Allahu Akbar yóò mọ̀ wálẹ̀ tọ́ba ti wálẹ̀ ń dédèdè ibi tó yẹ kó ti gùn ún ọfẹ́ gùn báyìí ìgbà tó wọ̀ kán báyìí ọba ọmọbìnrin bẹ̀ tó mọ́ lóló fẹ́ni tí ọba ti máa gbé àwọn aṣẹ́wó dayé mi ọ̀kan lọ́wọ́ fọwọ́ mọ́ lọ́wọ́ ti mọ̀ pé wọ́n fẹ́ gbádùn lọ́rùn pẹ̀lú obìnrin ò ní gbàṣẹ́wó ò ní yàlẹ̀. àwọn ọmọbìnrin tí wọ́n mọ eré ṣe àwọn ọmọbìnrin tí ọlọ́run bá aláàdá tí ò sí àbàwọ́n lára wọn wọ́n mọ wù ọ́ ni ọ̀rọ̀ kọjá pé eléyè wù mí bọ́ bá ti rí báyìí ọmọ wù ọ́ ni wọ́n akíwá bó mọ ọlọ́run bá ní àwọn akọ́ọ̀bù tí wọ́n máa fi mú mi àti ètò kalẹ̀ fún wọn wọ̀nà márì kú mọ̀sí fún fa ọlọ́run ọba ní atúnwá sẹ́ẹ̀tì pílò àwọn pílò téèyàn máa fi ń rọ́gbọ̀ kú àwọn pílò téèyàn máa fi ń rọrùn òkè tí kò sùn o ọkàn máa fi gbádùn ni àwọn pílò tá a fi rọ́gbọ̀ kú nínú àlìjánà ó wà ńbẹ̀ wọ̀zára bí yuma bethuza àwọn ìtẹ́ táǹpẹ̀ ní rọ́ọ̀gì tó mú ẹsẹ̀ ọmọ ya ọba dọ́dọ̀ àwọn tọ́lọ́ nkẹ́ ọba wọnú ilé wọ́n wá òkú ẹ̀dá fún ẹsẹ̀ rẹ̀ mọ̀ ń lọlẹ̀ rọ́ọ̀gì ẹyọ kan ó lè kọ́ odidi ilé tẹ́lẹ̀ omi gbé ṣe ríru àwọn rọ́ọ̀gì tó rí láyé òyìnbó ti rí yẹn ó yàtọ̀ síta lè jẹ́nà ọlọ́mọ bá ní àwọn ìtẹ́ èyí tá a tẹ́ tá a fi ṣe fàájì àwọn èyí tá a mọ̀ wà lérí ẹ̀ ọlọ́run àbíọ́ nínú àánú rẹ̀ ọlọ́mọ sàfihàn sínú àwọn tó wà lè jẹ́nà sẹ́ẹ̀rí gbogbo tó wà ní àlìjánà pátá orúkọ máa ń papọ̀ ní ọ̀yàtọ̀ sí ìtọ́wà láyé ìdẹ̀ra tó wà ní àlìjánà kò sẹ́nìkan tọ́lọ́hún fi hàn ọlọ́run lọ́hún fi pamọ́ ni. lànàbí fi ní máa la àyínú ra'at máa la àyínú ra'at wàlá ọdúnú sami'at wàlá khatara fi qalbi bashari kan ìtọ́ wà ní àlìjánà ojú kan òrírí etí kan ògbọ́ rí ẹnìkan òró orúgbàdù yẹn rí ipe bá láà ọlọ́wọ́n bá ní fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun ọlọ́wọ́n bá ní ìta àfipamọ́ sínú àlìjánà ma ukhfiya lahum la ta'lamu nafsun kò sẹ́ni kankan tó mà min qurrati a'yun min qurrati a'yun nínú àwọn nǹkan téèyàn máa rí tí máa ń dùn yàn nú tó jẹ́ ìtutù ojú gbogbo tó ń bá nínú àlìjánà pátá inú rẹ̀ ọkàn máa dùn ni inú rẹ̀ ọkàn máa dùn ni inú rẹ̀ ọkàn máa dùn ni ọba wo bẹ́ẹ̀dì inú rẹ̀ ó dùn ọba wo pílò inú rẹ̀ ó dùn ọba wo kọ́ọ̀pù inú rẹ̀ ó dùn ọba wo omi tó fẹ́ mu àwọn oyin àwọn wàrà funfun inú rẹ̀ ó máa dùn gbogbo tó wà lọ àlùjánnà pátá kò sí ìtẹ̀yìn orí tí ní máa dùn ọlọ́run ọba ní jaza'an bima kanu ya'malun eléyìí ni ẹ̀san àlùjánnà yìí lẹ̀san iṣẹ́ rẹ̀ tí wọ́n ṣe gbà wọ́n wà láyé kọ́lẹ̀ mọ́sà fún wa ní iṣẹ́ rẹ̀ ṣe sọ gbọ́ báyìí iṣẹ́ rẹ̀ làá fi wọ àlùjánnà o jaza'an àlùjánnà ọjẹ́sàn fẹ́ni ọba ṣiṣẹ́ rí ẹni tí ọba ṣiṣẹ́ rí ń kọjá mọ́ ẹ kò ní wà lè jẹ́nà ẹ̀yọ́ maya mi ọlọ́run ọba àlá wọ́n jẹ́ oyé wáyé pé àwọn ọgbà ó wà nínú àlìjẹ́nà ọgbà àwọn gátìrì tó jòkó síbẹ̀ tó máa gbafẹ́ àwọn èso tó wà ń bẹ̀ tó máa mú jẹ tó máa gbádùn ọlọ́run ọba ní inna lil muttaqina mafaza ọlọ́run ní gbogbo àwọn tó bá bẹ̀rù ọlọ́run kan jáde láyé wọ́n mọ̀ ti rí ọ̀là wọ́n mọ̀ ti là kó lọ́wọ́ ọ̀yà hada ikọ̀ wa ànába ọgbà tí wọ́n máa bẹ fún wọn ọgbà náà da púpọ̀ wa ànába àti èso grape enough grape ẹ̀wá náà ra grape kan wáyé tí a máa ń rà sínú ọ̀rá báyìí tó ń tà ní wọ́n tà ní one thousand five two thousand báyìí sídílẹ̀sì àtẹ̀yí tí two sídílẹ̀sì àwọn inabu yẹn àpèjúwe lásán ni ó kọ́kàn jó kọ́ ni inabu tàlìjánà yàtọ̀ wà ànábà ọlọ́run ní fún yín ní gírèpù jẹ nínú àlìjánà ẹ̀yin tẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ láyé ọlọ́mọṣà fi àṣínú wọn ọlọ́run bá ní lẹ́yìn náà ẹ̀tún gbọ́ nínú àwọn tẹ́ẹ̀tún máa gbádùn lálìjánà wàkàwà àìbá àti rọ́ọ̀bá àwọn obìnrin kàwà àìbá òun náà làwọn obìnrin tó jẹ́ pé ọyàn gbáyà wọn ó dúró sansan báyìí àti rọ́ọ̀bá gbogbo wọn ọdún kan náà ni wọ́n wà wọn ò jura wọn lọ ẹ̀yìn wọ̀nyá mi ìtumọ̀ ni pé ọmọ obìnrin tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ bàlágà nígbà tó bàlágà yẹn ẹ rí i pé gbogbo wájú rẹ̀ yóò dún sánsán ni ọlọ́run bá láwọn obìnrin tí ń fún yín kìí sọ àwọn obìnrin tí wọ́n ti lò èyí ni ẹni tí ó máa ń ṣe boyfriend girlfriend tí ó máa ṣe ṣìnà tí ó máa date tọ́ba ti dé tí wọ́n padà ṣe sìnà tọ́ba ti ṣe sìnà àwọn obìnrin tọ́lọ́run àlá tí ó pèsè kalẹ̀ yìí ò ní nípìn bẹ́ẹ̀ tọ́rọ ò sí nínú àwọn olùbẹ̀rù ọlọ́run nígbà ọlọ́run sọ ní inna lil muttaqina ó ní mafasa inna lil muttaqina adaiqa wa anaba inna lil muttaqina kawaiba àtìrábà ẹni tó bá bẹ̀rù ọlọ́run ọba ni ó ní àwọn obìnrin tá a wí à wọ́n yáàyè púpọ̀ jàmá kò sírú wọn lé ayé ó lè ronú kan wọn rí ah obìnrin tó bá da ẹmọ rí báyìí obìnrin tó bá da ẹmọ rí báyìí sórí ètò òròyìn tó bá dé nínú àlìjánà ọ sọ pé òróró rí gbogbo tí mo wò lára obìnrin pátá èyí tó bá lọ́dọ̀ obìnrin tó lọ́wọ́ fún àlìjánà ní òní rírú ẹ̀rí òun náà wo obìnrin tó dáa jù ládùúgbò yín obìnrin tó dáa jù nílé yín obìnrin tó dáa jù ní gbogbo kọ́ńtì yín sórí gbogbo àti òtí rí yẹn èyí tó wà lálìjánà dáa jù lọ ọlọmọsàfẹ́ àṣùnà àwọn tó wà lálìjánà àwọn obìnrin ńkọ́ kí lá fa wọn á fa wọn náà ní àwọn ọkọ wọn àwọn ọkọ wọn á fana bíi ti wọn á tún wọn sí ọkọ tẹsẹ̀ rẹ̀ ti ti wọ́ ọlọ́wọ́n nà padà ọkọ tó dùn ẹ̀ ti fọ́ odi rọ̀ ńlá padà èyí tó ní pimples tó ní ifo ọlọ́wọ́n tún gbogbo ẹ̀ ṣe nǹkan kan wà ní wo arábìnrin yẹn lẹ́yìn ọkọ ẹ̀ àmọ́ wọn àtàwọn kàwáyé bàtẹ̀lábà ni wọ́n máa sáfù ọkọ o polygamy ìyànràn yẹn níbẹ̀ o ìwọ tó o bá ti mọ̀ pé ọ̀rọ̀ polygamy fẹ́ sọ di ẹni tí ò lálàáfíà mọ́ mọ́ láti pé bọ́pẹ́ ọ̀yá náà ọ̀yìn àbúrò padà ṣe polygamy nínú àlìjẹ́nà ọlọ́run nífẹ̀ẹ́ yín lọ́kùnrin míì nítorí pé obìnrin lọ́kọ méjì àmọ́ ọlọ́run tún ọkọ yín ṣe débi gbogbo àléébù tó wà lára ẹ̀ ọlọ́run mú kú yóò wá tún dá yóò wà ní age of thirty three ìfẹ́ rẹ̀ ó wá bò yín dàrú tẹ́ẹ̀ ní láti gbádùn mí mọ́ àfọkọ́ tẹ̀ ń wò yẹn èyí ni tẹ́ méjì tẹ́ bá jọ ń kírun ni o tẹ́ bá bẹ̀rù ọlọ́run tẹ́ bá bẹ̀rù ọlọ́run kálukọ́ gbabi tiẹ̀ lọ ni o kọ́lọ́mọṣọ́ wa ló máa ná ọlọ́run ọba ní wàkà sáǹdì ha kọ àwọn kọ́ọ̀pù tẹ́ máa lò nínú àlìjánà ìmùtálà asọ̀fìyà wọn làwọn míì ẹ̀ṣẹ̀ ní ibù yín ẹ̀ kàn bá ń bẹ̀ wọ́n ti bu tẹ́fẹ́ mu síbẹ̀ kẹ́kẹ́ máa gbé kẹ́ máa múni ìmùtálà àsọ̀fìyà ọmọ kànga síbẹ̀ omi wàrà omi oyin omi tọ́mọ tónítóní àti kéde jama àti omi tó jẹ́ ọtí ó yàtọ̀ sí ọtí tiwa yìí tí ẹ máa ń sọ àwọn èèyàn di àpòtọ́ yẹn èyí tí máa rí wọn sínú gọ́tà yẹn kọ́ ọlọ́wọ́n bá ní àwọn obìnrin tí ẹ máa ń fẹ́ inna ansha'nahunna insha'a ọlọ́run bá ní àtúnwọ̀dá àtúnwọ̀dá ẹ̀yìn àwọn obìnrin táyé ọlọ́run ṣe kíni ọlọ́run tún wọ́n dá faj'alnahunna abkara ọlọ́run lápadà sọ àwọn náà di fájìn ìyàwó rẹ̀ tí tẹ́jọ fẹ́ ra yín tẹ́ lo hundred years tí gbogbo ẹ̀kẹ́ rẹ̀ ti ṣe pámúlá yẹn lọ́wọ́ dénú àlìjẹ́ náà tó bá rí ó mọ̀ sẹ́yìn náà pé ha tí wọ́n náà sì ní alẹ́ náà ni ọlọ́run ti tún mi dá ọlọ́run bá ní àtún wọn dá fájì alínáhùn náà wọn di kí àbùkárá á wọn di fájì àti àwọn ọlọ́run bá wọn di ẹni tí ó nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ ọrùbà ó ọkọ òní síjà ìyàwó rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn mẹ́tẹ̀ẹ̀ta èjì kan náà wọ́n wà ẹnìkan onídàgbàjẹ́ nìkan lọ láti jẹ́nà torí ẹlòmíràn máa wò pé arábìnrin tí ń ṣe sùúrù pẹ̀lú rẹ̀ yín sẹ́mi àti ẹ̀dá tó wájú wà láti jẹ́nà ẹlòmíràn máa rò pé ṣé wọ èyí tá a bá ti ṣe tá a bá ti túká mi rò pé ó lè bá mi wà láti jẹ́nà o látara bí ṣe máa ń ṣe bóyá kìí ṣe dáadáa ọyọ̀bùn àbákan àbí ẹ̀dá kan bẹ láàrin kankan bẹ láàrin tí wọ́n máa wọ́ ọlọ́run ṣàtúnṣe rẹ̀ mọ́wọ́rí ọlọ́run ṣe kíni ọlọ́run ṣàtúnṣe rẹ̀ fún ọ nínú àlìjẹ́nà ọlọ́run ní ilé asuhabil yemin àwọn tí wọ́n ní gbogbo tá a yìí àwọn àjọ apọ̀ ọ̀tún ni o àwọn wọlé àwọn àjọ apọ̀ ọ̀tún jẹ̀mọ́ àwọn tó bẹ̀rù ọlọ́run ọlọ́mọṣẹ́ ìfàwa náà sínú wọn àwọn àjọ apọ̀ òsì ibo làwọn ń lọ jẹ̀mọ́ àwọn ń lẹnu náà ọlọ́run wọ́n lọ lè bìnáhùhà bìnáhùhà ṣàmọ̀ pé àwọn ilé ó ní tí wọ́n máa fi ń kọ́ simenti àti granite pẹ̀lú sharpsand ẹ̀ làwa fi ń kọ́lé ẹ̀ ṣe rí bìnáhùhà ètí wọ́n fi kọ́ àlìjẹ́nà yàtọ̀ sí yẹ̀pẹ̀ bìnáhùhà wọ̀lẹ̀ bìnáhùhà àwọn block lábínà ni àwọn yẹ̀pẹ̀ tí wọ́n mòdì tó ń gbé kalẹ̀ lọ́kọ̀ọ̀kan búlọ́ọ̀kì làwọn ń pè mí ní zahabi wọ́n ní góòdì wọ́n fi ṣe kíni ni wọ́n fi móbi ẹ̀ kò sí àwọn bàbá wọn búlọ́ọ̀kù tán yọ búlọ́ọ̀kù lọ́rùn <laughs> ọlọ́run ká pàṣẹ náà nígbà ọyá ọyá ọyá máa kọ́ra rẹ máa kọ́ra rẹ yá kọ́ pẹ̀lú àṣẹ mi ọlọ́run ó sì kọ́ ọ síbẹ̀ àwọn búlọ́ọ̀kì kọ̀ọ̀kan tí wọ́n fi bíìdì àlìjánà eh, gold ni o wọ́n fi dọ̀ àti fàdákà sílfà kúlínà ya Rasulullah àwọn sàábà láwọn bí anábì pé hadithina an aljanna dákun mọ́sá ròyìn aljanna fún wa má bí náà wà báwo ni wọ́n sì kọ́ ọ̀gá kọ́lá anábì ní labinatu dhahabi wà labinatu fiddatin àwọn búlọ́ọ̀kì kọ̀ọ̀kan tí wọ́n fi tó aljanna fún yín góòdì ni àti fàdákà àti sílvà wọ́n malatuha gbogbo àwọn àwọn malatuha tó yìí ni àwọn yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ olómi alimisk tí wọ́n fi bídìí ẹ̀ òun náà ni alimisiki kíní kan tí máa ń rùn ni tí máa ọ̀dà bí ẹrẹ̀fọ̀ ọwọ́ jẹ́ alimisiki sọ́ọ̀kì kan wà bí jàmbá gbogbo tí wọ́n fi ra la alimisiki ni wà ìsìbáhù ha alúlù wàlìyàkúùtù ẹ wá rí àwọn òkúta bẹ̀ àwọn òkúta tí wọ́n dà sínú àlìjẹ́nà yẹn alúlù yàkúùtù yàkúùtù yẹ àwọn kan tó ń válù gan tó jẹ́ pé ọmọ ń sojú lọ́yìn ọ̀rẹ́ kọjá akákọ́lé tá a ka da granite síwájú lé eléyìí ṣe granite jama alúùlù wọlé yakut orúkọ tí wọ́n pè náà nìyẹn wọ́n tó rọ́ọ̀bù ha yẹ̀pẹ̀ inú àlìjánná sàfàrà òun náà ní sàfàrà sàfàrà nìyí lọ́yìn ìkọ̀ọ̀kan wọn àwọn nǹkan tá a wí àwọn nǹkan tó níye lérí nìyí lẹ́yìn náà nínú àwọn oore àti ìdùnnú tó wà ní àlìjẹ́nà tawaful wildan ọlọ́run fún yín láwọn ọmọ àwọn ọmọ kéékèèké tí wọ́n máa bá yín ṣeré bó ṣe kéèyàn lówó tó bí ìbá wọlé tí ọba sọ ọmọ yóò bu ẹkún gbogbo àwọn táwọn bẹ́ẹ̀ lọ́hùn fún kọ́lọ́mọ́ sábà dá wọn lóhùn ẹ̀ẹ́dì àlìjẹ́nà ọlọ́run lóhùn fún yín láwọn ọmọ kéékèèké tó máa bá yín ṣeré èyí sàwọn ọmọ yọnú <laughs> wayatufu alayhim wilidan ọlọ́run láwọn ọmọ kéèkì wọ́n mọ̀ ọ̀rọ̀ kiri káyín wọ́n mọ̀ sáré wọ́n mọ̀ sáré wọ́n mọ̀ ọ̀rọ̀ kiri káyín wọ́n mọ̀ tàwa fún yín mukhalladun àwọn ọmọ yẹn ò ní kú tiwọn wọn ò ní kú ṣé mọ̀ pé ayé tá a wà yìí bẹ́ẹ̀ máa ń wọ ọmọngbà míì tí ń lọ tí ń bọ̀ ah, ìyẹn mọ̀ abẹ́ lọ́n pé ọlọ́run mo ti mọ sáré rẹ o mo ah, ti mọ yòó kú mọ́ mi lọ́wọ́ o ọlọ́run mukhalladun ọlọ́run láwọn eléyìí ò ní kú wọn ní kú lásán ìdùnnú kan ní fún àwọn afá ni mukhalladun nínú tó mami wọ́n ni la yatagayyaru àwọn ọmọ yẹn wọn ò ní change kó lọ́mọ eke wọn ò ní change kó ní kíní ọmọ eke bí wọ́n ṣe wà yẹn náà wọ́n wà forever ẹ mọ̀ pé ìdùnnú ni kéèyàn bá ọmọ kékeré ṣe ọlọ́mọ gbọmọ lọ́wọ́ wa jama ọba ń bọ̀ tó lówó lọ́wọ́ tó wá pàdé àwọn ọmọ rẹ̀ ní dáàdi ìyàwó ẹ̀kọ́ mọ́mí aláwọ̀sálà wàláì sàlá ìdùnnú sì tún wá sínú ẹ̀mí ẹ̀ pé tó kọ́ńtrátì tá a bá lọ bí ọba ṣe wàá bọ́ sí ṣé báwọn ìkí ọlọ́run kan ní wá ṣe kíni náà wá pàdé mi ìdùnnú ayé òun náà lọ́mọ ọlọ́run wá fi ṣe ọ̀kan nínú àwọn ìdùnnú àlìjẹ́nà kọ́lọ́mọ ṣe ilé ìwọ̀fẹ́ nìkan kan wa ẹ̀wọ̀n ya mi sùkò àlìjẹ́nà wọ́n ní àmọ́ lọ́jà ọlọ́kọjá ń lọ kí ló kọ bí táwọn <laughs> à ń lọ jà máa lọ chicken republic à ń lọ máa lọ mr big máa lọ bí wọ́n ti wọ́n máa ń ra gbogbo nǹkan tẹ́yìn máa rà yìí surprise <laughs> nínú àwọn àdùnnú ayé èyí ni kéèyàn lọ jà àfà ẹni bá ní nǹkan lápò tí inú rẹ bá ti dùn ní máa ń lọ sí ọjà lọ lè mú àwọn nǹkan oríṣiríṣi wọ́n ní kọ́dà ọjà wà nínú àlìjánná náà anábì ní nàfẹ̀lẹ̀ jẹ́nà ti lẹ́sùkọ́ anábì ní àwọn ọjà wà nínú àlìjẹ́nà o àwọn mákẹ́tì wà ńbẹ̀ yà á tún náà ha kú lẹ́jọ́mà gbogbo ọjọ́ jimá náà ni a máa lọ bẹ̀ kọ́lọ́ mọ́sá fèmí náà sínú àti wọn náà wọ́n máa lọ lè mú gbogbo tó bá ti wọ̀ ńbẹ̀ láì ní sanwó. ó ti ṣe wàhálà iṣẹ́ rẹ̀ òun náà ni ìrún tó ń ṣe kíni tó ń kí ààwẹ̀ tó ń gbà inú kálukú ní gbóná lọ́wọ́ yìí sìn àbí <laughs> kálukú rọ́jú ẹnu mi ti jẹ́ ń tò báyìí wá lẹ́yìn ah alẹ́ ti balẹ̀ nígbà tó fẹ́ wà ní jẹ́nà ó panu fọlọ́n ìrun wákàtí márùn wákàtí márùn ah àwa ń kírun ẹnìkan jòkólẹ̀ òun mutí ó gbá aṣẹ́wó lẹ́sẹ̀ yìí tó ń jẹ ẹlẹ́dẹ̀ ẹ wá níbi kan náà wá jòkó ẹni bá bẹ̀rù ọlọ́run lòun àlìjáná náà kọ́lọ́mọ́sà ṣe ní ìrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa fiha ashjarun ṣajaratun e, yasiru rakibu fi dhillaha mi'ata sana wọ́n ní àwọn igi oríṣiríṣi ni wọ́n gbìn sínú àlìjáná gbogbo àwọn ọlọ́lá wa àwọn olówó wa nígbà máa jẹun yóò tán kí ni wọ́n máa ń gbìn sínú ọgbà àwọn jẹmọ́ àwọn igi oríṣiríṣi igi red igi purple e, igi e, àwọn èso white ló wà ẹ̀ àwọn flower oríṣiríṣi torí pé ìdùnnú ni kéèyàn wà láàrin igi kíkí ọ wà níwájú yàn ẹ máa gba tẹ́gùn ń bẹ̀ wọ́n ní igi ìkan náà àwọn igi tó wà ní àlìjánà tó yìnbá fẹ́ sinmi èèyàn kan ra jòkó lábẹ́ rẹ̀ àga tó fi jòkó náà ti wà ń bẹ̀ ń gbẹ́ ti wà ń bẹ̀ sẹ́pẹ́sẹ́pẹ́ wọ́n ní ẹ̀ wá rí igi ẹyọ kan náà àwọn igi tó wà ní àlìjánà tí ọṣẹ́ bòjì wọ́n ní bòjì tó ṣẹ́ kalẹ̀ yẹ tí ẹni tó gun ẹṣin tí ń bá rìn ní abẹ́ bòjì yẹn lábẹ́ bòjì igi ẹyọ kan ni o wọ́n ní yóò máa rin ìrìn ní àṣàṣànà ìrìn ọgọ́rùn-ún ọdún nǹkan rìn lọ bòjì ìṣìn rìn lábẹ́ bòjì igi ẹyọ kan péré ní àlìjánà òrùn nípa yín lálìjánà kò sóòrùn lálìjánà òrùn kò sóòrùn mẹ́ ọlọ́run bá aláàní láhàrá ara ọlọ́run ní kò sóòrùn lálìjánà ọlọ́run ọba ní láyàrá òun la yarawna fiha ọlọ́mọba ni muttakihin muttakiina fiha àwọn ọmọ àlìjánà wọn rọgbọ kó wọn mọ gbádùn lábẹ́ bòjì alàlà ara ìkì lérí àwọn àgbàntara àwọn bẹ́ẹ̀dì téèyàn máa ń jòkó tí ọmọ wòran tí ọmọ wọn ti lọ ọlọ́wọ́n bá ní la yarawna fiha shamsa shamsa ọlọ́wọ́n kò ní sí wẹ́dà tó tutù tí ọmọ ni wọn la zamu harirọ òun náà ni albard ashadid zamu harirọ ni zamu albard ashadid àwọn òtútù tí ma ń ṣe kí ni tí ma ń káyà lọ́wọ́ ọlọ́wọ́n bá ní kò sí òrùn lálìjẹ́ náà òrùn báwo gbogbo ó kú lọ síbẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ̀kúlù ma yóò hìbò làábùdù fìlìjánà wọ́n níbi tí ìgbàdùn àlìjánà lágbàdà dé ní pé gbogbo tó bá ti wùyàn ọ bàdà àlìjánà sábà sì jòkólẹ̀ yìí ó ní tí máa wo kálukú wa fa eléyà ọjàrába alé eléyìí ah, jàrába obìnrin eléyìí jàrába ọmọdé wọn pè aṣọ eléyìí jàrába nǹkan múmu wọ́n ní gbogbo tó bá jàrába ọwọ́ tó jàrába rẹ̀ ẹ̀ ń ṣe kí gbogbo ẹ̀ ló ọlọ́wọ́n bá aláà ní làhún máa yà ṣàwù ọlọ́ọ̀ni gbogbo tí wọ́n bá ti fẹ́ tí wọ́n sì máa rí fi ha nínú àlìjánná ayé àkùrán làhún máa yà ṣàwù aláwọ̀ jánná mi ní àlìjánná aláwọ̀ jánná mi ní àlìjánná ọlọ́wọ́n bá ní gbogbo tí bá ti ń wù yín lẹ́rìí ń bẹ́ fọkàn yín balẹ̀ yẹn sáà máa sìn mí kẹ́sì bẹ̀rù mi tó bá ti bẹ̀rù ọlọ́run ìwọ sáà rò ó lẹ́mìí ọlọ́ni làwọn máa yẹ̀ṣà òun náà fi yá wà ládé ìnà masjid ọlọ́ni gbogbo tí máa ń wù yín nígbà ọlọ́run fẹ́ parí ẹ̀nìyẹn o ọ̀dà mélòó la fẹ́ dárúkọ nínú tá a kó sínú àlìjánná ọ̀dà gbogbo tí máa ti wù yín ẹ̀ máa bá àlìjánná ọlọ́run wa ní wà ládé ìnà masjid àti wa ní special oore kan àlékún kan tá a fẹ́ ṣe fún yín masjid àwọn afáwọn wa béèrè pé kí kí ni àlékún oore tó ju gbogbo tó wà ní àlìjánná lọ tọ́lọ̀ ni a tún fi lékún fún wọn wọ́n ní òun náà ni alimasidu wà nazaru ila wájú ilà hilkari oore tó lékè oore gbogbo oore alijanna òun náà ni pé ọlọ́run ọba aláwọ̀ fẹ́ra rẹ̀ ẹlẹ̀ ọmọ alijanna ó rí ọlọ́run báyìí ọmọ alijanna ó rí ah allahu akbar ọlọ́run mọ́sá jẹ́ rí ọlọ́run jọ́ lìkìyàmọ́ ẹni tá ń sìn látijọ́ yìí tá rí ẹni tá ń pè tí ń dá wa lóhùn tí sáàmà pé gbàdúrà sá àṣírí ẹni tí ń fún wa ní omi látòkè sánmà ẹni tí ń mú omi jáde láti inú ilẹ̀ ẹni tí ń fún wa ní apple tí ń fún wa ní juice tí ń fún wa ní ọsàn tí ń fún wa ní su tí ń fún wa ní sẹ̀mú jojoojúmọ́ àṣírí àpàdà rí o ọba aláàtọ̀ dá ọtọ́ dá ọtọ́ fún olójú tó fún elétí ọ̀pàdà rí jọ́ kìyàmà tọba wà nínú àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn olùbẹ̀rù ọlọ́run ah sàtàrà wọn náà rọ bọ́kùn anábìnrin ẹ̀rí ọlọ́run ọba jọ́ kìyàmà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń wo òṣùpá ní ọjọ́ òru ẹlẹ́ẹ̀kẹrìnlá bẹ́ẹ̀ ṣe máa ń wo òṣùpá tó bá lé tọ́jú pé látọ̀dọ̀ moon ẹ̀ ní dìfúnfún fún ìgbé dákùnjẹ́ mi náà orí o kápẹ́ òṣùpá lélẹ́yìn sí ìjàmbá mo lè ní ẹ̀dákùnjẹ́ kí n rí gbogbo wa là ń ṣe kí ni gbogbo wa là ń rí i adébìnrin bẹ́ẹ̀ ṣe rí ọlọ́run bá ń jọ́nà nù àmọ́ ọlọ́run ló mọ bí ó ṣe sọ̀rọ̀ wa tí agbára ó fi ṣe kí ni tí ó fi gbé rírí ọlọ́run tọ́lá láyé ń bí àlè rọ́lọ́run àdẹ́bí musa lóun fẹ́ rọ́lọ́run ọlọ́run bá ní ìmọ̀lẹ̀ kan fẹ́ ọfẹ́ là ọfẹ́ kan ṣe rí òkè nínú àwọn ìmọ̀lẹ̀ mi ọlọ́run tọ́ ọyá máa wò ó nígbà tó sì wò ó tí tọ́ bá òkè àdẹ́bí musa bá dákú irọ́ ni bàbá sú fi ń pa sórí ràyè tó rọ́ bí ọ̀rọ̀ ọlọ́run rọ́ ni ìlànà ọlọ́run ní láti òdìrí kò làbùsọ́rù wọ́n wáyé òdìrí kò làbùsọ́ra ọlọ́run lójú kan òdòrò òun láyé àyà yìí làwọn fáwọn ọmọdé fi ní ànábì òrí ọlọ́run ọba ní òkè ń gbọ́ wọn ọlọ́run ọba ní ọ̀làkọ̀dọ̀rà áó nẹ́sìlàtàn ókọ́rọ́ jìbìrìlù lórí kìí ṣe ọlọ́run wọ́n bí ànábì pé ah so orí ọlọ́run ní onórùn àrà ìmọ̀lẹ̀ bóun ní àmọ́jọ́ kìyàmọ̀ àpàdà rí ọlọ́run kọ́lọ́mọ́sà fèmí àti ẹ̀sùn àwọn tí ó rí wọ́n ní ìdámaka ní àlù jẹ́nà lè fi jẹ́nà wọ́n ní tàbátẹ́bẹ̀ náà jẹ́nà táǹgbánù táǹgbánù pẹ̀lú àwọn obìnrin wa táǹgbánù pẹ̀lú àwọn nǹkan mímu nǹkan jíjẹ aṣọ wíwọ̀ ẹ̀ẹ́ta wà lérí bẹ́ẹ̀dì tó ga táǹsán sì gbádùn bẹ̀ yunadi munadi ọlọ́run ọba aláwọ̀ wá pè yóò inna lakum minallahi maw'ida ọlọ́run ọba Allah ó ní àdéhùn fún yín kẹwàárí ọlọ́run fún yín ládéhùn láwọn tó kọ́lá fóhò ẹnì kọ̀ọ̀kan yín ò sì ní pẹ̀dí gbogbo yín lẹ́gbọ́dọ̀ wà ń bẹ̀ kọlu máta yúrí dùmínà rọ́bùnà gbogbo àwọn ọmọ àlìjánà gbogbo àwọn ọmọ àlìjánà àwà sọ pé kí ni ọlọ́run ọba aláà tún fẹ́ fún wa kí ni ọlọ́run ọba aláà tún fẹ́ fún wa alámùlùbá yìí lè hojú wa náà ṣé èsì e pé ọlọ́run ọba yìí ó ti tutù ojú wa ojú wa ti funfun inú wa ń dùn ọ̀yẹ̀dùkẹ́lẹ̀ janna ó ti fẹ́ arsenal janna kí ni ọlọ́run tó fẹ́ fún wa ìdìbì nórí yẹgṣáhùn wọ́n níbi tí a ti ń sọ̀rọ̀ yẹn ibi tí a ti ń sọ̀rọ̀ yẹn ó náà ní ìmọ́lẹ̀ kọ̀ọ̀kan dé wọ̀yẹ̀kúlù wọ̀yẹ̀kúlù assalamu alaikum akàgbọ́n Allah ní pé assalamu alaikum aláàfin ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin tẹ́ wà ní àlìjẹ́nà yìí wọ̀yẹ̀kúlù náà anta salam gbogbo wa sọ pé ìwọ ọlọ́run bá gan lọ́ba alálàáfíà wọ̀mí kásádà ọ̀dọ̀ rẹ̀ làlàáfíà ti máa ń wà tabarakta ya zal jalal wal ikram títóbi fún ọlọ́run ọba ọba tó tóbi tí máa ń tàyàn lọ́rẹ̀ fayakshifalahu min nurihi ọlọ́run ọba sì malẹ̀ rẹ̀ abàrí ọlọ́run ọlọ́run mọ́sá fèmí sínú àwọn tí ó rí ọlọ́run mọ́sá fi wọ́n náà síbẹ̀ a kò ní dá akọ ọmọ ọ̀rọ̀ ọlọ́run láyé kó ajẹ́ pé kò ní wọ àlìjẹ́nà ẹ wá rí àáyà tó di àtúmọ̀ pé a padà rọ ọlọ́run ọlọ́run ní ojú òun yàwó mọ́ yìí ti ná ọlọ́run láwọn ojú kan yóò tutù ń jọ́nà ila ha náà bọ̀rọ̀ wọ́n mọ̀ ọlọ́run ọba wọn báyìí bá a ṣe ń wo kẹrìnlá ọlọ́run ẹni wa gbogbo àwọn tó jẹ́ yawma idhin la mahjubun ọlọ́wọ́n bá ní gbogbo àwọn oníṣẹ̀ṣe àwọn tí wọ́n kú sínú christianity àwọn tí wọ́n ṣẹbọkú àwọn lẹ́yọ̀ àwọn onígunnu àwọn oníọ̀sùn gbogbo àwọn tí ń ṣe muslim ọlọ́wọ́n bá ní wọn ò ní rí ọlọ́ọ̀ níjọ́ kìyàmà ọlọ́wọ́n bá Allah yóò fi gàgá sáàrin wọn àbó ní ó ṣe rọ́lọ́run ẹni tí ó ṣe láti jẹ́nà ọlọ́run ní òun fi gàgá sáàrin wọn àti wọn wọn ò ní rò wọn ọmọ àdìjẹ́ náà nìkan ní ó rí tọ́ba wa ń sin gbẹ́rẹ́ ajẹ́ pé òní rọ́lọ̀ torí pé o ti gbà pé gbẹ́rẹ́ lè ṣe ń tọ́lọ̀ mọ́ ń ṣe o ti gbé gbẹ́rẹ́ sí ààyè ọlọ́ ta ní sọ̀yàn jama ta ní máa ń sọ̀yàn aláàní sọ̀yàn tọ́ba tí wọ́n sin gbẹ́rẹ́ òní wà lè jẹ́ náà òun ṣe gbé awo ẹgbẹ́ ìmùlẹ̀ òní wà lè jẹ́ náà bàbá kú wọn ní ilé lọ́lọ́ tàràrà ilé lílòtọ́ àmọ́ kì í sinú àlìjẹ́ náà iná lọ́lọ́ tàràrà ó ṣe islam ọlọ́fẹ́ wà jẹ́nà pọ́dádíṣe ta ló kọ́ kalẹ̀ fún ọ kọ́ lọ lè gbà islam ní ìsìnkú ọmọ kírun ọwọ́n lè pàtẹ́wọ́ ní lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ o tún gbèwé sí abíyá nígbà tó ọ̀tọ̀ọ̀tọ̀ láì tábà sẹ́sìn ẹ̀sìn nìyẹn ẹ̀yọ́ máa yá mi àwọn ẹbí yín tó ti lọ ẹ̀fà wọn wálé o ọmọ yín tó ti lọ́kọ ẹ̀fà wálé ẹni kọ́kọ́ lọ gbà tó bá lọ́wọ́ bọ́kọ̀ rẹ bá ní kọ́ máa kó lọ ẹgbọ́ ọmọ yẹn obìnrin pẹ̀lú ọmọ tó bí ẹ máa tọ́ wọn torí kan lè bá wọ àlìjẹ́nà òfò nífẹ̀ẹ́ ni tí ọba wà àlìjẹ́nà kọ́ ló máa ṣe wá lọ́mọ náà tọ́ ẹ̀yọ́ màá yá mi ìròyìn àlìjẹ́nà pọ̀ rẹpẹtẹ àmọ́ torí àsìkò wa tọ́ àmàlù àlìjẹ́nà àwọn aṣẹ́wò làwọn aṣe tá a fi wà àlìjẹ́nà gbogbo wa ẹjẹ́ àlọ́ lè dì mú nínú àkídàtu ahli sunna àdìọ́kàn tàwa àdéhùn mùsùlùmí tó gbádùn òun náà ni pé nǹkan méjì lè yẹ máa fi wà lìjẹ́nà rahmatullah àánú ọlọ́run wàlẹ̀ àmàlù sọ́ọ̀lẹ̀ àti iṣẹ́ rẹ̀ rahmatullah àánú ọlọ́run àánú ìgànnì ọ̀sáájú fún ọlọ́fin máa ṣiṣẹ́ rẹ̀ ọlọ́mọṣẹ́ ìṣàánú mi ò ọlọ́mọṣẹ́ ìṣàánú wọn náà tọ́ọ̀ bá ti ń béèrè àlìjẹ́nà àánú ọlọ́ọ̀ ni ọkọ máa béèrè tẹ́lẹ̀ nìkan ò ní wà nìjẹ́ àfẹ́ tọ́lọ́ sànù. ìtumọ̀ ẹni pé ìkan méjì yẹn wà ọ máa béèrè àánú ọlọ́run kèsì wọ́n á jòkólẹ̀ ọlọ́run sàánù mi wà ipe nìkan ò ní wo àlìjánná àfẹn tó bá ṣiṣẹ́ rí àfẹn tó bá ṣiṣẹ́ àlìjánná ipe ọlọ́run kàn ní ìwọ bọ́gí ọbọ̀ pẹ̀ ìwọ ti ẹ ọ̀sẹ̀ Islam ọ̀yà mo fi ọ sínú àlìjánná ọlọ́run ṣe léwọ̀ ọlọ́run ṣe léwọ̀ innahu man yushrik billah faqad harrama Allahu alayhi àlìjánná ọlọ́run lè ṣe àbóṣe léwọ̀ lóun fi ní máa tara rẹ̀ pé ẹ̀ òsì bẹ́ẹ̀ lọ́wọ́ lè ṣe ó lè jẹ́ mi tí ń bọ ẹ̀yọ̀ yìí gan níwọ̀ àlìjánà yìí gan lẹ́wọ̀ iná ọ̀hún tan rẹ̀ ó lè jẹ́ pé èmi tí ń dafa yìí gan níwọ̀ àlìjánà yìí tẹ̀ ń kírun gan iná lẹ́wọ̀ ọ̀rọ̀ lásán ni bí èèyàn bá ti ṣe sáàlìjánà kò ní wọ̀ àìsàánú rẹ̀ tọ́lọ̀ ọ̀sàánú rẹ̀ náà ni òjò ṣiṣẹ́ àlìjánà àmọ́ wọ́n tó ń ṣiṣẹ́ àlìjánà ìjẹ́ṣẹ́ nìkan máa ń gbé yàn án wọ ọjà máa má gbé ara lẹ́sẹ̀ rẹ nìkan o ọmọ ṣiṣẹ́ ọmọ wa béèrè àánú ọlọ́run kọ́lọ́n fàánú rẹ̀ kún fún ọ torí ẹnìkan ò lè wà lìjánà pẹ̀lú iṣẹ́ rẹ̀ lásán àfi káàánú ọlọ́run bá ó kún eléyìí ni ò ní jẹ́ ká máa ṣe ìgbéraga lérí ìjọsìn tá à ń ṣe kíní tá à ń ṣe ọwọ́ sí láyé lálẹ́ láwọn láti aago mẹ́fà rọ̀lẹ́ òkè magaribi òkè ìṣáyẹ ó bẹ̀rẹ̀ padà dàárọ̀ ọwọ́ dáadáa ọjọ́ kejì ọwọ́ ni a ah, bàbá kú báyà jẹ́nà sòsè ó lè wọ́n náà sòsè òun tọ́jú òbí ẹ òun dìde lórun ẹ eh, òun gbààwẹ̀ òun ṣeré òun ṣe gbogbo dáadáa mọ́jíṣẹ́ yẹn ọjọ́ lójú wá fi wá ka ọkàn kúrò nínú àánú ọlọ́run ó sì gbọ́dọ̀ máa béèrè àánú ọlọ́run láì ṣiṣẹ́ ọlọ́run na àmọ́nù. ọlọ́ọ̀bá ni ẹ̀rí àwọn olùgbàgbọ́ òdodo wà á mílò sàlìhàtì tí wọ́n sì ṣiṣẹ́ rí falahum jannatul ma'wa àwọn ni wọ́n wà lè janna tá a kọ́ kalẹ̀ o nuzula ibẹ̀ ni wọ́n sọ kalẹ̀ sí bima kanu ya'balu nítorí pé wọ́n ṣiṣẹ́ suratu asajida aya 19 lọ́wọ́ ló àmọ̀ pé bọ́ọ̀bá ti ṣiṣẹ́ àlìjánná ò ní wọ àlìjánná ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín tọrọ yìí ẹ̀rí tí wọ́n máa sọ ìsọkúsọ ipe iṣẹ́ kì í gbèyàn wà lìjánà iṣẹ́ máa ń gbèyàn wà lìjánà wà mọ́hùn nìkan kọ́ àfi káàánú ọlọ́run lépa báyàn. ànábì ní la yudkhilu ahadan amaluhu lìjánàta ànábì ní iṣẹ́ nìkọ̀ọ̀kan yóò lè gbèyàn wà lìjánà tọ́ ọ̀rọ̀ ti délé báyìí sóò ti màbó ṣe má báyìí kọ́ ọmọdé ọ̀rẹ́ lójú ẹlòmíràn sàdúrà lìjánà ọkàn gbàgbé àwọn ah, àwọn àti ikú àjánà lọ́kàn ah, ọmọ ya àdébì ní iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan yín nìkan kò lè gba yín wọ àlìjẹ́nà ilà abirahmati àbí pẹ̀lú àánú ọlọ́run àwọn sàhábà ni wàlẹ́ àǹtà ya Rasulullah ìwọ ńkọ́ ìwọ tó dé pé iṣẹ́ rẹ lọ dáa jù àdébì ní wàlẹ́ àná kọ́dà iṣẹ́ tèmi gan bó ṣe dáa jù kò lè gbé mi wà àlìjẹ́nà nìkan o ilà àyàn dàgà mọ́dà ni àlà abirahmati àbí kí ọlọ́run ọba àlà kó sàánù mi kún iṣẹ́ tí mo ṣe kí ni tí mo ṣe nǹkan mélòó níbi wàlìjẹ́nà sí àlà àmàlù sọ́lé wà dùá bi rahmatillah ọmọ bẹ ọlọ́run kó ṣàánú rẹ ó sì máa ṣiṣẹ́ àlìjánà tọ́ wọ́n mi ní àmàlì àlìjánà nínú àwọn aṣẹ́ àlìjánà ẹni ń kà á sókèsókè torí àsìkò wa alákọ̀ọ́kọ́ òun náà ni àlèyímánu bìlá àlèyímánu bìlá kọ́ má ṣẹbọ kọ́ gbọ́ lọ́nà kan gbọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba má ṣoògùn ìṣọ́ má ṣoògùn owó mọ́sọ̀gùn àgbéga mọ́rin nǹkan mọ́lẹ̀ mọ́fin nǹkan kọ́ mọ́wẹ́gbé awo mọ́wẹ́gbé ẹ̀mọ́lẹ̀ mọ́ba wọn ṣẹgbẹ́ òkùnkùn mọ́ṣẹ́ opc mọ́ṣẹ́ yahoo plus èyí mọ́dàfá mọ́tẹ̀fá sáàmọ́ ṣẹbọ gbogbo ń tẹ́lẹ̀ pọ́lọ́ nìkan ní máa ń ṣe é mọ́gbà pé ẹlòmíì lè ṣe kí ni ẹlòmíì tún lè ṣe mọ́ṣẹ́ wà lọ́dọ̀ ẹlòmíì tí wọ́n pè ní ìmánì òun ní darí sẹ̀mí rẹ̀ òun ní ọ̀pá ọba yìí lóní kọ́ máa bẹ àìtí ikú rẹ̀ òun ní òtí yọ̀ǹda tó ìdánpẹ̀ ní imán nínú bọ́ọ̀lù ọ̀dọ́ bọ́ọ̀lù ọ̀dọ́ pè ní kíni imán ọlọ́wọ́n bá ní innal ladhina amanu gbogbo àwọn tó bá ní imáni wa amilu saliha tí wọ́n ti ń ṣiṣẹ́ rí kanat lahum jannatul firdausi nuzula inú àlùjánnà firdausi ni wọ́n sọ̀kalẹ̀ sí ọlọ́mọ́sáfà wa náà sínú wa ẹlẹ́ẹ̀kejì as ọmọ akẹ́rùn lásìkò ọmọ akérò lásìkò bil khushu' pẹ̀lú kọ́ máa fẹ̀mí sírun qad aflaha al-mu'minun ọlọ́run láwọn olùgbàgbọ́ òdodo wọn ti jèrè kí ni wọ́n ṣe tán fi jèrè alladhina hum fi salatihim khashi'un kí wọ́n máa ń kírun ara wọn máa ń gbọ̀n fún ọlọ́run èmi wọ́n máa ń gbọ̀n fún ọlọ́run wọ́n máa ń concentrate lérí irun kìí sẹ̀rùn tó máa kí tí ò lérí irun ẹ dákun máa rántí àyà yìí tí wọ́n bá ti sì kọ́ mọ̀ tán ṣètò ńlágbára púpọ̀ o èmi lọ ní fẹ́ nígbà tó lọ́run sọ̀rọ̀ àwọn tí wọ́n ń kírun tí wọ́n ń bẹ̀rù ọlọ́run lérí irun ọlọ́run padà sọ nígbẹ̀yìn àyà yẹn pé ulaika humul warithun ọlọ́run láwọn ni wọ́n jogún alladhina yarisunal firdausa wọ́n fi khalidun wọ́n wọ aljanna firdaus ọlọ́run sọ fìyà sínú àwọn akẹ́hùn ìfitahùn jẹ́nà àṣàdá anábìnrin kọ́kọ́ lọ́dá ìwà jẹ́nà irun ni o o àfáà kan wọ́n ń sèkó ma ọ wá ń sọ fún pé nákàlí ìgbẹ́ rẹ̀ òun kọ́ mọ sàá nísinsìn wọ́n ń ṣe ìyàwó lọ́wọ́ ìyàwó ọlọ́ lè kírun ọkọ ó dìde ó lè kírun ìkẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ nírun lọ́wọ́ tọ́ba fẹ́ wà lìjẹ́ náà iṣẹ́ rẹ̀ gbọ́dọ̀ nírun lọ́wọ́ iṣẹ́ tó bá ṣe tó bá rìnrìn kílásìkò lọ́lẹ̀ fílẹ̀ tó bá fílẹ̀ iṣẹ́ yẹn gbé ọwọ́ náà torí ìrún ọmọ ìgbéyàwó lìjẹ́ náà ẹ̀yọ́ máa yá mi nínú àwọn iṣẹ́ rí tí máa gbéyàwó lọ́wọ́ jẹ́nà ó náà ní ká máa gba àwẹ̀ Ramadan ká sì máa gba àwọn àwẹ̀ súnà náà wọ́n ní anábì yìí nàfìlì jẹ́nà ti báàbà ojú ọ̀nà kan bẹ nínú àjẹ́nà o yìíkọ́ lọ́wọ́ rọ̀yà rọ̀yà ni wọ́n pọ̀rúkọ ẹ̀ yẹ̀dẹ̀kúlù mí sọ ìmú àwọn aláwẹ̀ nìkan ni wọ́n gbàbẹ̀ wọlé kọ́lọ́mọ́sá fàwọn náà sínú wọn zaka ká máa yọ zaka ká máa ṣe sàrà zaka wo owó rẹ ọwọ́ ọlọ́jú yọ ọlọ́lẹ̀ wà lè jẹ́nà torí bẹ̀rẹ̀ ọlọ́run ọba nìyẹn fi yọ zaka ẹnì kan ọmọ kó rẹ tó bẹ́ẹ̀ òun nìkan náà lọ́mọ so ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ní wòlá ìka humul warithun ẹni ọlọ́run ní walladhina hum lizzakati fa'ilun àwọn tí wọ́n yọ zaka àwọn náà wà lè jẹ́nà firdaus ẹ̀yọ́ máa yá mi ààrẹ ní hajj kálọ̀ hajj kátówó jọ má retí pé òtí ìkọ́lé òtí ra mọ́tò òtí mari ṣé o ti lówó hajj lọ́wọ́ lọ́lẹ̀ sanwó hajj anamina alhajj al anamina hajj tẹ́yìn bá ṣe dáadáa laysa lahu jazaa illa al-janna àjẹ́nà lọ́wọ́ ah iṣẹ́ hajj iṣẹ́ àlìjẹ́nà kò wá ní dàkọ ọmọ wá ṣe fídíò kọ ọmọ ṣe fídíò kọlù ìmọ̀ tí tàwa fún kọ ọmọ ṣe fídíò kọlù lárafá ẹ wò mí ń tàwa fún lọ́wọ́ àwà lárafá èyí à ń ṣe sábà tí mọ́dé wà ṣé tó bá ń kírun wákàtí márùn ó lè máa ṣe fídíò kọlù kọ ọmọ ṣe èdè táwọn èèyàn ipò kírun lọ tó bá alhaj ẹ̀sìn ni ó sincerity torí ọlọ́run láṣẹ lọ maka torí ọlọ́run láṣẹ máa ṣiṣẹ́ maka kìí ṣe torí káwọn èèyàn kálíbà ṣe kí ni kálíbà rí wa ẹlòmíì kan ṣe hajj ni wọn kọ́ lẹ̀ fún àlìjẹ́nà tó yẹ kọ́ wọ̀ òní torí pé ó ti fi fídíò kọlù ba gbogbo hajj ẹ̀jẹ̀ ọ̀daràn ọ̀daràn àbí kí n sọ̀daràn apá ẹ mọ iye owó tọ́ná jẹ mọ́ apá ọ̀sán wa hajj tán ó tún bá hajj jẹ pẹ̀lú fóònù pẹ̀lú fídíò kọ̀ ọ̀tọ̀ nípò wà nínú ilé tí wọ́n kó yín sí ọ̀fẹ́ àmọ́ òun mẹ́ta wà fún àwọn bẹ̀rẹ̀ ń sàfà àwọn bẹ̀rẹ̀ mọ́sí jẹ̀lífà àmọ́ títún dé ìdámọ́ra padà mọ́sẹ̀ ìdìkò tán ni ẹ̀wò mi iṣẹ́ dérí mi. àwọn afọ ọ̀daràn tí wọ́n kó wọn lọ náà wákà ni wọ́n ń dá wákà hajj oyè bẹ́ẹ̀ bá ti parí ẹ̀ tó ṣe dáadáa àjẹ́nà rẹ̀ lọ́wọ́ fi rọ́pò fún àlàáfà mìíràn zina gbogbo ẹni tí ó bá ti pinnu pé òun ò ní bá ìyàwó ìyàwó lásìpọ̀ ní ti sìnà òun ò ní bá ọmọ ọlọ́mọ lásìpọ̀ òun túbá òun ò ṣe rí òun sì ní sí láyé òun ẹni tó ṣe tí ò ṣe mọ́ àtẹni tí ò ṣe rí bákan náà làwọn méjì wọ́dọ̀ lọ. gbogbo ẹni tí bá ti ń ṣe sìnà ọlọ́lẹ́ aṣẹ́wó òní wà lìjẹ́ náà ọkọ̀ wọ náná tó bá lẹ́bọ lẹ́rù ẹni tí ń yan àlè lọ́kùnrin lóbìnrin òní wà lìjẹ́ náà ọlọ́wọ́n bá ní wọ́n lè dín náà lè fòrújì àfẹ́fẹ́ àwọn tí wọ́n ń ọlọ́run bá ní ọláhì kàhún mọ̀lẹ́wà rẹ̀ fún nígbẹ̀yìn àyà ọlọ́run láwọn yẹn ni wọ́n wà àlìjánà fẹ̀dáùs iṣẹ́ ah, àlìjánà lè wà ọ̀rọ̀ jù ni o nínú àwọn iṣẹ́ àlìjánà ànábì ní mọ́ndọ̀mínà líyà má bẹ́nà ẹ̀láyà ìhì ẹni tó bá lè sọ ẹnu rẹ̀ tí ò ní máa fẹ́ inú rẹ̀ bá tèèyàn jẹ́ wọ́n di jìlẹ̀ ìhì ẹni tó bá sọ àdébìyẹn ni tó bá sọ méjèèjì tí ó lò ó sọ́nà tí ó da dọ̀mọ́ntù láwùrì jẹ́nà èmi náà ti fún garanti pé yọ wà lìjẹ́nà ẹni tí ń sọ sìnà tó láwọn lálìjẹ́nà sòsí irọ́ ní pa sìnà yóò di lọ́wọ́ àlìjẹ́nà ẹlẹ́ẹ̀keje kí obìnrin ọmọ tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ iṣẹ́ àlìjẹ́nà ni o àwọn ìyàwó àwọn ti kàwé wọ́n ti kàwé dọ́sódì ẹ̀mí ti ṣòwò owó ti gbé kúrò lójú ọ̀nà àlìjẹ́nà I need I have my money owó tó o bá fowó ẹlẹ máa bẹ rẹ máa bẹ èmi gan ò rí tiẹ rò mo depend lérí ẹ i have my money kọtẹ láṣẹ ọkọ ẹ yóò jáde lásìkò tó wù yóò wọlé lásìkò tó wù anabi ni aláwọ kòbéèrè kòbé ní sáà ikùn mìíràn àlìjánná ẹ jẹ́ kí n sọ fún yín nínú àwọn ìyàwó yìí tọ́lọ́wọ́n bá aláwọ padà fi sínú àlìjánná anabi ni aliwadudu aliwaludu àwọn obìnrin tó fẹ́ràn yín gan-an nítorí ọlọ́run aliwaludu tí wọ́n sì fẹ́ máa bímọ fún yín gan tọ́ sẹ́yìn gbọ́ báyìí ìyàwó ní family planning àlèwàlúùdù tí tí wọ́n farabalẹ̀ bímọ fún yín gan àlè àhúdù àwọn tó jẹ́ pé wọ́n á máa ń chẹ́kì ọkọ wọn bígbà tó ti ń chẹ́kì bébì wọn ẹ má jí àbú wọn náà wà ní wọ́n máa fi ń sùn ẹ má bàa mi jí o ẹ jẹ́ kó sùn o ẹ̀hẹ́ tó bá dá sí kó sọ láà. ẹ máa jí nǹkan mi ta ló ń pariwo mẹ́ẹ̀ ọkọ mi rẹ̀ sí lọ́wọ́ àlẹ́ àwọn odò nìyẹn àlẹ́ àwọn odò nìyẹn ọkọ mi rẹ̀ sí lọ́wọ́ yóò wò pé a iyọ̀ mo fi sọ́bẹ̀ lánàá wọ́n complain àlẹ́ àwọn odò nìyẹn yóò máa sọ pé ẹ dákun ẹ dákun ẹ má sọ̀bẹ̀ ẹ fúnra mi torí hẹ́ẹ̀tì ọkọ mi ah, allah akibaru alùjáde òyìí o. <laughs> òjò rọ̀ báyìí yọ sáré jáde àní kí aṣọ kan kọ́mọ̀sí kí ni kọ́mọ̀bodò lọ àlẹ́ àwùdù nìyẹn adébí gbogbo àwọn tí wọ́n wà concern tí wọ́n kẹ́rìn fún àwọn ọkọ wọn alazawji ha adébí láwọn ọmọ àdìjẹ́ náà nìyẹn alẹ́tì ìdá àtẹ̀tì òwúdù yá sí tó bá dìgbà tí ọ̀sẹ̀ ọkọ rẹ̀ já àti àtà tá àkùtà bìyẹ́ dè zawji ha kò ní sùn àfikọ́lẹ̀ ní gbọ́wọ́ ọkọ rẹ̀ mú yóò máa sọ pé wàlá mo fọlọ́ ń búra láàzó kò gáàmù bọ̀ èèyàn sùn ẹ̀yìn ní I o àtàtà tó tọ̀ I will not sleep my darling my love I will not sleep today àfi tọ́ ọba ṣe kí ni tọ́ ọba rẹ́rìn sí mi tọ́ ọba pádọ̀ mi tọ́ ọba fẹ́ríjì mi àdẹ́bẹ̀lẹ̀ àwọn ọmọ àwọn obìnrin àlìjáná nù mélòó ló wà láwùjọ wa kọ́dà lómi borí kò sí mbẹ̀ kò sínú àwọn obìnrin tí wọ́n ṣe kí ni tí wọ́n ròyìn yín ọkọ wa àníwò òun àníwò òun ọlọ́run tó ní a máa tẹ̀láṣẹ̀ láàmà ṣe kí ni ìlàmà wò látara bẹ́ẹ̀ alẹ́ dọ́mọ àlìjẹ́nà asánàwó alẹ́lẹ́báni àdéṣù asan ni nínú àwọn kan tí wọ́n ń sọ̀rọ̀ ìdọ́mọ àlìjẹ́nà àlẹ́ kìyàwó bẹ̀rẹ̀ àyẹ̀tìlá ìtaàmù kéèyàn mú àwọn ọmọ òrukàn láti máa tọ́jú kéèyàn máa tọ́jú àwọn ọmọ òrukàn àwọn ọmọ òrukàn ọmọ adaṣọ fún wọn ọmọ aránjẹ fún wọn ọmọ sọ sukú wọn ọmọ fún wọn lóúnjẹ ọmọ fún wọn ní gbogbo tó bá ti fẹ́ bàtà ni kí n sábà tọ́jú ọmọ òrukàn àdébìnrin àná wọ káfílì yẹ tí mi fi jẹ́nẹ̀ ti kàhátẹ́yìn èmi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn àjọ wà nínú àlìjẹ́nà fèrèdáùsì ni kọ́lọ́ mọ́sá fàwa náà sínú wọn alìkìyà bẹ̀rẹ̀ ayé tẹ̀sán láti bẹ̀rẹ̀ kéèyàn kọ́lọ́ wọn fún yẹn lọ́mọ obìnrin mẹ́ta àbí kéèyàn ní àwọn sisters yàn tó jẹ́ mẹ́ta kéèyàn wá ṣe wàhálà lérí wọn ẹnìkan ò dìsájì wọn wọ́n gbé balẹ̀ délé ọkọ wọ́n kírun wọn wàhálà téèyàn ṣe lérí àwọn ọmọbìnrin mẹ́ta yẹn ọlọ́run ní owó fèrè àlìjánà padà fún yàn man kúnna làwù sàlátù bànátì aw sàlátù àkàwátì anábìnrin gbogbo ẹni tó bá ní ọmọ obìnrin mẹ́ta àbí ọmọ ìyá lóbìnrin mẹ́ta aw ìbùnàtàní aw ọ̀kútàní àbọ̀mọ obìnrin méjì àbọ̀mọ ìyá tó obìnrin méjì níbẹ̀ lọ́dọ̀ rẹ̀ fa àsánà sóbàtà hunna ó wá mójútó wọn ń fún wọn ń lẹ̀ fún wọn ń mójútó wọn ń wọn lóúnjẹ ń wọn lómi ní fún ọlẹ́sìn wọ̀tákọ̀láhà fi hínà ọbẹ̀rẹ̀ ọlọ́run lára wọn fọ́lá húlì jẹ́nà anábì ní iṣẹ́ tó ṣe yẹn anábì ní iṣẹ́ tó ṣe yẹn yóò sọ ọ́ dọ́mọ àlìjánà torí tóbìnrin bá ti da àwùjọ da obìnrin lọ́ba jẹ́ ní gbogbo àwùjọ ṣe rí báyìí àwọn ìyàwó wa àtàwọn ọmọ wa kọ́lọ́mọ́sàbà tọ́ wọn àtàwọn ọmọ wa àlẹ́hìn ti sáàbù wọ̀sọ́bù alamọ́tì gbogbo àwa tó ti ṣẹlẹ̀ sí ọlọ́mọdé ó kù lẹ́yìn fún wa mọ́ ó ti ṣẹlẹ̀ sí mi láwọn ọdún kan kọ́lọ́mọdé ó kù lẹ́yìn fún mi mọ́ ṣe rí ẹ̀yin tí ó ti ṣẹlẹ̀ sí kọ́lọ́mọdé ó kù lẹ́yìn fẹ́yìn náà mọ́ ṣe rí ẹ̀yin tí kò ti ṣẹlẹ̀ sí ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí èyí tọrọ kú ọmọ torí pé ó fẹ́ wà lìjẹ́ náà àmọ́ tó bá wu ọlọ́run tọ́lọ́run bá fi dára fún yàn ọmọ kìíní ó ọmọ kejì ó jáde láyé sùúrù ó ikú rẹ̀ kọ́ ayé lọ́rùn bẹ́ẹ̀ ni ò sì wá máa kọ́ máa yí lójú títì ká máa mú jáàbù bọ nínú ilé ká máa mú skẹ́ẹ̀tì bọ nínú yàrá ọmọ fi rí gbálẹ̀kùn máa ya sọ́mọ́ rẹ̀ la ọmọ pé ayé wọ́n tún ṣe léyìí wọ́n tún pàkejì o ó ṣe sùúrù pé inna lillahi wa inna ilayhi raji'un adébọ̀ muhammad onímọ̀ ní ìtàsàbà sàlátàtà min sulbihi gbogbo ẹni tó bá súnmọ́ ọlọ́run ọba pẹ̀lú ọmọ mẹ́ta tí ọlọ́run ọba aláàgbà nínú àwọn ọmọ rẹ̀ dákàlẹ̀ àlìjánà ọlọ́run ó fi sùúrù tó ṣe yẹ yóò fi fún lálìjánà ẹ dákun ẹja ṣe sùúrù fọlọ́run ọba wa arákùnrin kan ó ìsìnàtà ni ó ní ẹni tó bá lọ́mọ méjì ńkọ́ tó méjì tòun o ìkíní kú ìkejì náà kú o ànábì ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ìsìnà ni ìbáàjẹ́ méjì náà ọlọ́run ó fi lálìjánà fún ọ bàbá wájú ni nígbà tí wọ́n ń sọ̀rọ̀ dáàdì kọ́lọ́mọdé ó kù lẹ́yìn fún ọmọ bàbá ní ọmọ mẹ́sàn-án iná làwọn bò mọ́lẹ̀ ọmọ mẹ́sàn-án mo fi àsìkò yìí bẹ́ẹ̀ lọ kọ́lọ́mọdé ó kù lẹ́yìn fún ọmọ kọ́lọ́mọdé agbájú wọn ẹ̀yin náà kọ́lọ́mọdé ẹgbàwájú àwọn òbí tìyín náà ọmọ mẹ́sàn-án jẹ̀mọ́ ẹlòmí wá ní méjìlá ẹlòmí ní fifteen ẹlòmí ní twenty. tí gbogbo wọn tó bá ṣe sùúrù pé ọ̀dọ̀ ọlọ́run ti wá tí wọ́n sì gbà fọ́lọ́run ọba ọlọ́run ní àáfin kìíní a fi ra tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà fún wọn lẹ́yìn náà ẹni tó lọ bá gba ojú rẹ̀ ojú la fi rí náà ọlọ́mọdé á dìtà lọ́wọ́lé àdébìnrin iná lọ́kọ́ọ́lá ọlọ́wọ́ bá sọ pé ìsọ̀tẹ́lẹ́yìn tó abdi tí n bá dẹ́rù mi wò bí abíbatẹ́ yìí pẹ̀lú ojú rẹ̀ méjèèjì mo fọ́ lójú àkọ́kọ́ mo fọ́ lójú èkejì fásọ̀bára ó ṣe sùúrù ó lògùn lògùn kọlọ́ ó ṣe tẹ́sì kọlọ́ ó lọ síbítù kọlọ́ ó fi nǹkan ra àwọn alágbó kọlọ́ ó ṣàpadà wá ṣe sùúrù fọlọ́hùn ba àwọn tòhú mínú ma àlìjánà àlìjánà ní fi rọ́kò ojú méjèèjì tí mo gbà lọ́wọ́ yóò sì wá lọ lè wọná nínú òkùnkùn lẹ́yìn náà ká máa ṣe dára sáwọn òbí wa wọ́n nígbà tá anábì lálàá anábì ní òun wá bára àwọn nínú àlìjẹ́nà anábì ní òun wá gbọ́ tẹ́nìkan ka Qur'an òun wá béèrè kéèmọ́ ní haza ta ló ń tọ̀ wọn wọ́n ní harisa tó bọ́nà numan wọ́n ní harisa ọmọ numan ni anábì lóun wá ní harisa ọmọ numan adégbé ti dọ́mọ àlìjẹ́nà nìyẹn anábì ah, ní kazalikumul birr kazalikumul birr wa kana abarra an anábì ni wọ́n tọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀yẹ̀ kó rí bẹ́ẹ̀ anábì ni ah dáadáa sóbi nìyẹn o dáadáa sóbi nìyẹn o ah harisa tọ́jú ìyá ẹ o òun lọ dá sí ìyá rẹ̀ jù ní gbogbo àwọn èèyàn lọ́wọ́ ti tọ́jú ìyá rẹ̀ kí ló fẹ́ ra yẹn àlìjánà ọba tí ń fi ìyá dé ìyá rẹ̀ kọ́ ọ̀fẹ́ ra náà sọlẹ́tọ̀ rahim ká máa so kùn ọ bí papọ̀ laa ẹ̀dẹ̀ kúlù jannata kọ́ọ̀tù rahim ẹni tí máa ń jákun ẹbí òní wà lìjánà ẹni tí máa ń sọkun ẹbí pọ̀ bẹ́ẹ̀ ọwọ́ ẹni wà lìjánà àmọ́ lè especially tọ́lọ̀ máa ọ sókè nínú ẹbí ọkàn dààmú ọmọ ọmọ ya èyí ń dáa ju ilé fúláàtì tí wà lọ torí wọ́n padà gbé mẹ́ẹ̀ wàhálà ni o ìwọ tó ní náà ìwọ náà ọmọ lọ lè ṣe dáadáa sáwọn ẹbí ọmọ lọ ọmọ bọ ọmọ rugi níjọ náwó ìwọ náà ọmọ <laughs> ìwọ náà ọmọ lọ ọmọ lọ meeting ọmọ community ah, nígbà tó <laughs> fún àǹtí wa sọ fún bróda wa báyìí wa gbogbo wàhálà tí náà ń ṣe yẹn kí ká máa ka kùrìsí yù lẹ́yìn irun kọ̀ọ̀kan ànábì ní gbogbo ẹni tí máa ń ka kùrìsí lẹ́yìn irun kọ̀ọ̀kan lámù yahul bayna wa bayna dukhulil janna kò sí tí ó di lọ́wọ́ tí òfin ní wà lìjẹ́nà illa al-maut lẹ́yìn ikú kùrìsí yù lẹ́yìn irun kọ̀ọ̀kan ó wà lìjẹ́nà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run lẹ́yìn náà tajawuzu anil mu'siri kéèyàn ó gbìyànjú kọ́ máa ṣèdẹ̀kùn fáwọn tára ní àwọn èèyàn àwọn èèyàn tí wọ́n jẹ ọ́ lówó wọ́n ti fẹ́ sọ̀rọ̀ àwọn dẹ̀rú rẹ̀ wọ́n máa wá dààmú wọ́n máa ronú kọ́ wá pè wọ́n pé ìyá alágbájá owó tẹ ẹ yá lọ́dún tó lọ ten thousand yẹn ah mo ronú àlìjẹ́nà sí mo bùn yín bàbá alágbájá hundred thousand tí mo yá ọtọ olófin ṣòwò mo ìmí náà di pé bísíǹsì yẹn ò fi bẹ́ẹ̀ múfù dáadáa owó yẹn mo yọ̀ǹda rẹ̀ fún ọ ẹni tó ọjẹ́ olówó tó o sì rí pé kò lè san án mọ́ wọ́n ní kọ́ wá lo bùn lówó yẹn wàlá òfin àlìjánà ni arákùnrin kan ọwọ́ ayáwó kan lọ́wọ́ obìnrin máa wá sákàkì yóò wá jímọ̀ yóò wá alikọ àmọ́ kò ní jin rí òun. èmi ti wá mọ̀ arákùnrin mo rí láìpẹ́ yìí bó lọ́wọ́ à ń parí alikọ kíkìmọ̀ tó bá yìí ó ti sálọ. ọwọ́ adijọ́ kan àwa pàdé ibi tá a ti sálọ wàlá kọ̀mọ̀ pé mo jòkó lẹ́yìn ọkàn jòkó tì mí. wọ́n ní sàlámù alẹ́kùn ní wàlẹ́kùn sàlámù ó ní sàlámù ó ní ìbínú báwo ó ní wàlá ojú ń tì mí mo wá rántí àdìsí ẹ mo wá sọ pé mo bùn ọ lówó náà ọ wá dákẹ́ ọ wá wò mo ní adé mo bùn nígbà tí ò sagbára ọ sáré sanmọ́ni kọ́lọ̀ mọ́sàfẹ́rẹ́ àlìjáde náà fẹ́ mi náà kọ́lọ̀ wá gbà kófin ìkàlásì síbẹ̀ bọ́kàn fi sọ̀rọ̀ ni ká lè pé irú nǹkan bẹ́ẹ̀ yín máa mú yẹn wà lè jẹ́nà kọ́lọ́ mọ̀ ṣe níṣẹ́ tí ó bàjẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìwọ náà máa ṣerú ẹ̀ iná rọ́jùlá máa tà wọ́n ní arákùnrin kan wọ́n lọ jáde láyé fẹ́dẹ̀ kalẹ̀ jẹ́nà lọ́bàdàn máa jẹ́nà fàkílẹ̀ lahu ma kunta ta'malu wọ́n wá bí pé kí ló ṣe tó fi wà jẹ́nà inni kuntu báyìí onáṣà olóhun máa ń tajà fáwọn èèyàn fàkúntù anzuru al gbogbo àwọn tí wọ́n bá ti rówó samá òun máa ń bù wọn wà àtàjáwàsó fi naqd gbogbo owó tí wọ́n bá ti samá òun máa ń bù wọn fọ́gùn fẹ́dàlà arákùnrin yẹn ó ní bóyá nítorí ẹ̀ ni wọ́n ṣe ṣàforíjì fún mi ànábì nítorí ẹ̀ náà ni wọ́n ṣe foríjì èyí tó fi wọ́n náà ó padà wá wọ́ àdìjánà àmọ́ tọ́ báwọn pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó lè filẹ̀ wọn ní kọ́ mọ́ gbowó ẹ̀ padà o ẹ̀hẹ̀ tọ́ bá pé ìwọ náà ò ní àbí owó tó wà lọ́wọ́ rẹ̀ níwọ̀n náà fẹ́ fi sẹ̀mí àmọ́ tọ́ làwọn bá ní kí ìgbà láàyè ọ wà fún ọ ká máa bùyàn nílò owó bẹ́ẹ̀ ọlọ́mọ àfihàn ra àdìjánà fún yàn ni kárí èso lójú ọ̀nà kámú kámú ògò lójú ọ̀nà àpáta òkúta ńlá kòtò ẹ̀rìwò káwá fi yẹ̀pẹ̀ sí káwọn èèyàn ká má ba rísùtá lójú ọ̀nà yìí máa ń gbìyànjú àlìjánà kọ́ọ̀lá làyè tó rọ́jùlá

tó gé yẹn òun ni ó gbé wọ àlìjẹ́nà ẹ dákun bá ti réso lójú ọ̀nà dákun àmọ̀ yìí tá a ṣe tá a fi rí ọ̀nà ọlọ́run ọba àlá nínú tí màmú yẹn wà àlìjẹ́nà òun náà ní ká máa lọ lè wo aláàárẹ̀ gbogbo ẹni tí máa lọ lè wo aláàárẹ̀ anábì wa muhammad sallam anábì ni wọ́n sọ fún pé ẹni antipta ọ̀rọ̀ rẹ ti dayọ̀ wà tó bá mamu ṣáàkà ẹni tó rìn lọ́dọ̀ aláàárẹ̀ yìí ẹni tó dání wọ́n tó bá wọ́n àtàmì àlìjẹ́nà ti máa ń sila wọ́n ti kó àyè kankalẹ̀ fún nínú àlìjẹ́nà látara pé ọlọ́ àbí kèsè kó débẹ̀ wọn pé ah àárẹ̀ ti ṣẹlẹ̀ èèyàn mẹ́jọ ọlọ́pàá nínú fámìlì wa <laughs> irú ẹ̀kọ́ o <laughs> ọmọ fún sòrò ni o bọ́ọ̀rà kankan fún lásán ipò kan fún sòrò ṣàdúrà fún wọn ni èèyàn wà lìjà nítorí ẹ̀ kéèyàn máa lọlé kéèyàn máa lọlé gbogbo àwa tá à kéwú wọ́n ní àlè wàlìjánà pẹ̀lú òdo pẹ̀lú àìmọ̀kan anábì ní mọ̀sálà kàtọ́ríkọ̀ ẹni tó bá gbìyànjú tí ń wá abala ojú ọ̀nà kan yẹn tẹ̀mí sòfí ẹlímà tí fi ń wá ìmọ̀ àlékún mà ríṣẹ́ kàtàrà kàtà ètò ń kà mí ríṣẹ́ kàtà ètò ń kà mí sàhàlàláhù láwù tọ̀ríkọ̀ ilẹ̀ ìjẹ̀nà ọlọ́run bá àlá yóò ṣe ọ̀nà ó ti takò àdísì yìí níparí ọ̀rọ̀ mi ìtìbá sunna ká máa tẹ̀lé sunna nàbíwá Muhammad ká máa ṣe sunna tọ́ọ̀ bá ti ṣe sunna ọmọ ìyá mi tọ́ọ̀ bá ti ṣe sunna wọlé wà jẹ́nà ọlọ́run ajé àbá Muhammad wọlé ọlá àwa ọba Muhammad wọlé wọ́kà nìkan kọ́ àdúrà ló ṣe àbí àwọn ọmọ ṣe sunna Muhammad tó fẹ́ bá wọlé ọlá àwọn ọmọ tẹ̀lé sunna rẹ̀ ò ní takò sunna ò ní bẹ́gilé sunna ò ní dọ̀ta sunna ò ní mọ̀ takò àwọn wọ́n náà máa ṣe ó sì máa pẹ̀lú síbẹ̀ ó ní takò hadisi wọ́n gbà pé ẹ̀sìn tó wà ní koran ẹ̀sìn ni èyí tó wà ní hadisi náà ẹ̀sìn ni kọ́dà bó ní koran tó bá ti rí hadisi ẹ̀sìn ni wọ́n máa promote sunna wọ́n máa tẹ̀lé anabi anabi ni kullu ummati yadkhuluna aljanna anabi gbogbo ọjọ́ mi pátá ni wọ́n wà ní janna o illa man aba àfẹ́ tó bá lóhun ọ̀wọ̀ qalu man yaba ya tàbí ó sọ pé wọn wọ̀ anábì ní mọ́ni àtọ́ àní ẹni bá ń tẹ̀lé súnà mi yàkàlẹ̀ àlìjẹ́nà yóò wọ àlìjẹ́nà wọ́n mọ̀ni àsọ́ ní ẹni bá ní wọn tẹ̀lé súnà mi anábì ní fakọ̀dé àbà òun lọ́lọ́wọ́n wọ àlìjẹ́nà ọlọ́run súnà náà lọ́mọ́sàdé gbé wa àlìjẹ́nà o gbogbo àwa brọ́dà súnà tí a jòkó ń bí láti máa tẹ̀síwájú lérí mẹ̀sìn wa kọlọ̀bà sí wọn ní alùsùnà gbogbo àwọn àǹfààlẹ̀ yorùbá kọlọ̀bà sí wọn ní alùsùnà gbogbo àtà àti ṣe súnà kọlọ̀n bá aláàkọ́sàdékun súnà wa kọlọ̀n fẹsẹ̀ wa múlẹ̀ lérí súnà kọlọ̀n mọ yẹ ẹsẹ̀ wa kúrò nínú súnà kọlọ̀n mọ jábọ́lẹ̀ nínú ọkọ̀ ọ̀la nínú ọkọ̀ ọ̀la ilaha illallah muhammadu rasulullah subhanaka allahumma wa bihamdika ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. أما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون